òun tàn wọ́n kàn dùn sí ju omi tiẹ̀ ni. bẹ́ẹ̀ni. ẹ já wọlé sórí ètò lérò. tẹ̀mí tààrà tòjú lùmọ̀ ó tún sí yá o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. tẹ̀mí tààrà tòjú lùmọ̀ ó tún sí yá o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. tó ayé gbẹ̀ngbẹ̀. aláàjì. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. bẹ́ẹ̀ni. wọ́n ní ẹni tó bá ń ṣe rere kó múra sí rè ẹ̀dá tó ń ṣe ìkà kó múra sí ìkà àtòrè àti ìkà mm-hmm. kan kì í pè mí ni tí má dẹni mo fẹ́ kọrin ẹni mi mọrin kọ orin mo ti fi kọ. ẹ eh, ìta wa lè sọ fún yín ni ìta lè sọ fún yín ni pé àsìkò tá a bá nídìí yín fún orin ẹ mọ sá ni ṣé ìgbà táwọn wà nídìí orin ẹ fẹ́ mọ kọrin fún wa. mo lè kọ ti Sàní náà. ẹ mọ kọ ẹ mọ kọ tọ́ládò ẹ mọ kọ. Alhaji eh, owó tí girama fún wa girama oníbẹ̀ẹ́dẹ̀ tí owó tí wọ́n fún yín ẹ bèrè pé kí la fi jẹun ìpínlẹ̀ oúnjẹ wo ni. ọ̀nà fún yín ló máa ń bàbá ẹrù torí ọ̀nà fún yín ló máa ń já mi láyà. ẹ wá ó yẹ kẹ ẹ bèrè alájì ẹ bèrè. ṣé ìyàtọ̀ jáde fẹ́ lẹ́jọ́ fi jẹ́. tèmi ọ̀tọ̀ tí wọ́n ọ̀tọ̀ ọ̀nà fún mi lèmi máa ló ṣe kókó ok mo kàn ní pé ah, owó yìí o so oúnjẹ tẹ ẹ jẹ ó yàtọ̀. ọ̀nà bó mo fẹ́ gbé gbàmú náà ìlú alájì máa ń lọ kí ni mo fẹ́ <laughs> aláàjì mo jẹ lápò àti gbẹ̀gìrì ṣé n fẹ́ wo bí sábùlà ni mo ní ẹ má ṣe lábùlà gbẹ̀gìrì nìkan ni irú irú irú kí wá irú ẹran mi ò fẹ́ràn ẹ fún mi ń ṣàkì ẹ fún mi ní tinú ẹran oníkẹ́ ẹ kó sí bó láṣẹ wá ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ní rárá o kan bù sí lórí ẹ bù sí lórí kan tẹ kan bá yí tẹ láàrin kókó kó bù sí lórí <laughs> ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ nu mo ṣe fẹ́ nu torí pé girama fún oúnjẹ ránṣẹ́ pé ká jẹun báwo kọ́ ọ́nà fún mi bó ló ṣe fẹ́ ó ní la fún kó má le jù kó sì le jù ṣẹ́gi mo sọ́njọ́ ńgbà tẹ́ni girama fún ránṣẹ́ mo ní girama ẹ̀ ṣéun ṣùgbọ́n mo ní condition ọ̀nà fún mi ni. <laughs> tó ẹ jẹ́ àsọ fáwọn yẹn pa Facebook wa. lẹ́ẹ̀kan sí i adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ tẹ́ tí ń join Facebook wa o bẹ́ẹ̀ ni ìdí tá a ṣe sọ náà ni pé látàrí pé nígbà mìíràn a lè níṣẹ́ lórí fídíì ta tó jẹ́ breaking news tó dẹ̀ jẹ́ pé orí Facebook wa lẹ ti máa kọ́kọ́ rí kó tó di pé a máa dé studio gbogbo wa pátápátá o bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa nílé lóko lẹ́yìn odi àti lórí YouTube wa ẹ má gbàgbé kẹ́ ẹ lọ join wa lórí Facebook orúkọ tá à ń jẹ́ bẹ́ẹ̀ náà ni QH Radio hmm. bó ṣe rí lórí app wa kò ní nǹkan lẹ́yìn o the same kọ́nà náà kò ṣe QH Radio anything green and red ṣe rí QH Radio yẹn kò ní nǹkan kan lẹ́yìn o tẹ́ bá ti rí QH Radio kìíní kan ok QH Radio kò jù bẹ́ẹ̀ lọ. tẹ́ bá ti rí wa báyìí ẹ rí fọ́tò Alhaji Quadri lẹ́yìn ìyẹn ni pé ìṣẹ̀lẹ̀ pété máa ń polówó ọjà ẹ̀rọ ọjà tà ń polówó wà ní ta ló ń polówó ọjà ẹni ní so láti rí QH radio bẹ́ẹ̀ bá rí fọ́tò ayé bọ̀bọ̀ ẹ má ẹ má fọ́lú ẹ o. kẹ <laughs> ẹ ti rí logo wa green àti red ni ẹ dẹ́rì fọ́tò mi lẹ́yìn ẹ QH radio nìkan ni o ààfin kankan sí lẹ́yìn o ẹ fọ́lù ẹ kẹ̀dẹ̀ láìkẹ́ bí o ṣe jẹ́ nìyẹn tó ẹ̀yin olólùfẹ́ wa ibi tí à ń lọ kò pọ̀ a máa gbọ́ ewì torí ẹ̀yin ọmọ July bẹ́ẹ̀ni a máa gbọ́ ewì àti àdùfẹ́ máa mú ewì wá fún wa wọ́n máa fi ó ti yẹn bá ṣe máa ṣe ṣùgbọ́n kó tó dìgbà yẹn jẹ́ kí n sọ fún gbogbo ẹ̀yin tí ọba jẹ́ pé ẹ jẹ́ ọmọ ọlọ́jọ́ bíi July bẹ́ẹ̀ni wípé inú oṣù yìí la wà yìí gbogbo ẹni tó bá fẹ́ ṣọjọ́ bí hmm. ẹ tètè máa kàn sí wa o kí àǹtí àdùfẹ́ kán bá yín fi àwọn ẹwà èdè Yorùbá kán bá yín fi kí oríkì ọlọ́jọ́ ìbí ẹ lè fẹ́ ṣe ewì ọjọ́ ìbí kọjá pé ẹ fẹ́ ṣe fún ọkọ tàbí ìyàwó yín àwọn ọmọ àbí dádì àbí mọ́mí yín àbábúrò yín tàbáwọn ọ̀rẹ́ yín tó dáa ẹ̀yẹ́ ṣàti pé àdùfẹ́ akéwì pókè o mo fẹ́ ṣe bẹ́ẹ̀ de o àbí mo fẹ́ ṣe bẹ́ẹ̀ de fẹ́ nìkan o mo fẹ́ ṣe shout out fẹ́ nìkan o ẹnikẹ́ni tó bá ti fẹ́ ṣe bẹ́ẹ̀ de lẹ́gbẹ̀ẹ́ yín ẹ pè wá àǹtí àdìfẹ́ abáyé kí orí kí onítàn orí onítàn wọn adé lọ sókè orí àwò àǹtí àdìfẹ́ ó yá ẹ já wa káwọn bá pàbẹ ká máa kí àwọn lọ́dọ̀ ẹbí ó ṣe pé happy new month o. a sínú oṣù yín gbogbo èyí tẹ jẹ lọ́jọ́ bíi july. àti kí wọn ara wa lálẹ́ kọ̀ọ̀kan yín tún akẹ́lẹ̀ jì kẹ́ tó máa bọ̀ pé Alhaji Quadri up happy new month o. àwa nìyẹn o. alhaji Quadri a kú oṣù tuntun o. ẹwẹ ló ro mi iṣẹ́ tẹ wọn fún mi. yóò sọ wàásù yóò sọ wàásù wàásù àtàlà. alámi. ẹ ti lè mi dé mo ti bẹ̀rẹ̀ kéwì ni. ẹ ẹ ẹ gbọ́ ọdọ ẹjọ kò ẹjọ kò. ẹ ǹlẹ́ ọmọ látàlẹ́ àtàrí kílá. ẹjọ ẹ fẹ́ lọ wò ah. ah. àti àdùfẹ́. ok mo ti gbọ́. kò lè jẹ́ gbéra yọ ẹ kó ta tó àti àdùfẹ́ ó yá ibo là ń gbà lọ báyìí ẹni gbọ́lá ni o. ṣèlú ní jẹ́bi àbẹ̀yàn ṣèlú ni. gbogbo ọmọ tẹ́ni gbọ́lá tí bá ń bẹ nínú ilé mo ní ẹ̀ máa ṣàfihàn ọmọ tẹ́ni gbọ́lá o ìwọ olódò ọba ni mo ń ké sí o ìwọ olódò ọba tí ń jẹta nígbà ọ̀la nílé òdìdẹ rẹ ìwọ ìwòrìwò ìwọ tí òdìdẹ rẹ kì í tẹnu rẹ ká roboto. ìwọ ọmọ olódò ọba ọmọ olódò ọba ọmọ olódò kan tárárá o ọmọ olódò kan tárárá ìwọ olódò ọba ni mo ń ké sí ìwọ ọmọ dákọ́dákọ́ ìwọ ọmọ dábòdábò ìwọ ọmọ dádọ̀dádọ̀ ìran bàbá yín ló gbọ́kọ̀ lọ́nù gbòòlò ẹ̀dá ìwọ nílé òdìdá yóò omi kan bẹ nílẹ̀ bàbá ẹ̀yìn mm-hmm. wọ̀nyí fọwọ́ bù bẹ́ẹ̀ ni ìfẹsẹ̀ bú ẹ bá bí mi ò pé báwo ni wọ́n ti ń bomi náà nílé òdìdá rẹ ó mm-hmm. bá má dẹsẹ̀ bọ̀ kó o tó bù kó o má sì fọwọ́ bù bá àwọn ọmọ kékeré jòjòló ọmọ tí ò dẹsẹ̀ rí kó bá o bomi nílé tẹ́nigbọ́lá omi àgbàlá èyí tó ń gbọ́ nílé tí ń gba àlejò nínú ilé àwọn bàbá ẹ̀yìn gbogbo ọlẹ́mọ̀kẹ́ o gbogbo ọmọ tẹ́nìgbọ́lá mo kí nílé lóko lẹ́yìn odi hmm. gbogbo fans wa mo kí mo ní ẹsẹ̀ àdúpẹ́ o àtúntìdé o ǹjẹ́ mo bá wá bí yín o kó tó hmm. máa bí yín bẹ́ẹ̀ bó ti fẹ́ sọjọ́ ìbí bẹ́ẹ̀ bá fẹ́ ṣègbéyàwó hmm. wedding anniversary gbogbo yín pátápátá là kí papi new month to you gbogbo ẹ̀yàn ọmọ July ó yẹ ẹ jáde tán kẹ́ ẹ báwọn ọmọ june figagbága torí àwọn ọmọ june ti ṣe bẹbẹ wọ́n ti patronize wa lóríṣiríṣi inú oṣù náà ni Father's Day wà hmm. wọ́n tún patronize wa inú oṣù náà tún ni ọlọ́jọ́ bí wà mm. gbogbo ọlọ́jọ́ bí pátápátá tó patronize wa gbogbo yín pátápátá láàbí ẹ̀mọ́ tó fọ́ ni pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ ẹ tawọ́ sí wa mm. ah, oṣù June oṣù ayọ̀ ni ẹ̀mọ́ tó fọ́ ni oṣù ìdùnnú oṣù ire ẹ̀mọ́ tó fọ́ ni ni pé inú oṣù yẹn ni oṣù grammar UK inú oṣù yẹn náà lóṣù grammar America. America àwọn ọlọ́lá ló lóṣù tó lọ yẹn àwọn ọlọ́lá náà ló lóṣù àmọ́ṣẹ́ lóṣù tó lọ yẹn ó sọ wá hmm. àwa gan mọ̀ díẹ̀ ló kù kọ́mọ́ra gbọ́kọ̀wádé àti eh. rọkàn sókè òkun owó ojú ló pa eh. ẹ̀sẹ̀ àdúpẹ́ o ǹjẹ́ mo máa wá bí yé o pẹ́ta ni kẹ́wì àdùn sí yín ní etí mbẹ́mi àdùn fẹ́ o ń bẹ̀ mí làdùfẹ́ o àdùfẹ́ olóyin lòun tí wọ́n wí aládùúfẹ́ olóyin lòun tí wọ́n sá ni àpọ́nbẹ́pọ̀rẹ́ àrẹwà lóbìnrin àrẹwà lóbìnrin olóríire ọmọ ni hmm. kí us radio international santa lèmi kúkú ṣe. bàbá kan sọ kínní kan <laughs> bàbá kan bàbá kan sọ kínní kan Alhaji ó ní Mr. Quadri Hamzat ó ní tó bá láwọn ọ̀tá kan tó dúró sí kọ̀rọ̀ tó ní kí nǹkan kan kó ṣe rédíò yìí olóńtè yóò ṣòfò ọmọ ni. ẹ ṣe àmì ẹ bá wọn ṣẹlẹṣẹ máa ṣe lẹ́ẹ̀mẹ́ta àmì àmì àmì ní orúkọ jésù. mo ní dádì kí nìkan tẹ rí wọn láwọn èèyàn kan wọn ní jẹ mọ pé bó ṣe jẹ pé ń ṣe dáadáa tó yìí àwọn karambà ní èèyàn kan ń bẹ mm, tẹpẹ gbígbọ́ tó ń gbọ́ èèyàn àtàwọn ọmọọṣẹ́ yìí kò sí nǹkan tó ń sọ ju pé àkàndẹ̀ ṣubú kan ṣubú wọ́n lẹ́ ń bá ń dúró de kékeré ṣubú ajikọdu ẹ sami yóò ṣòfò ọmọ ni. wọ́n ní wọ́n ṣòfò ọmọ káwọn kan bá wà láàyè wọ́n tún lè tó wọn bíbí àwọn kan ṣòfò ni. <laughs> Ah. wọ́n là kankan tẹ́tí sí yín wọ́n ń wò yín wọ́n ń ṣe kéde wọ́n lè bá fojú bukú wò yín yóò padà nù ni. alájẹ ẹ ṣe ọjọ́ tó rà alájẹ kẹ tó bọ sàgbà mi tó àtàdùfẹ mọ mi lójú nígbà tó dé èmi là á dùfẹ o mọ mi lójú. ẹ tí ó kí àwa náà ẹ̀yin èèyàn tẹ bá ti wà lórí ìlà ẹ tètè fi orúkọ yín ránṣẹ́ o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tá a bá ti kí àwọn èèyàn tán ní first stage yẹn alimọ̀ra yìí kí àwọn tó bá wọlé mọ́ ẹ̀jọ́ ẹ̀yin tẹ́ bá ti wà lórí la tẹ́ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ ẹ kàn sí wa ká mọ̀ pé ń gbọ́ wa ká dẹ̀ kí yín káàbọ̀ ṣe tàǹtí àdùfẹ́ ẹ i pé wọn ti èmi àtẹ̀yìn àti mi gbogbo ọ̀nà kó papọ̀. ọ̀túnba àwọn sọ pé àwọn nìkan làwọn láìkí ẹ mi làdùn fẹ ẹ o. àwọn àwọn láì no àwọn tiẹ̀ kí <laughs> wọ́n mọ lójú. ṣe ráwa àwọn tiẹ̀ àwọn tiẹ̀ láìkí èmi làdùn fẹ o wọ́n ti ń di ẹgbẹ́ gbogbo. ẹ àpapọ̀ ọmọ rẹ ọmọ àrẹwà obìnrin àrẹwà obìnrin sáwà dúdú ni. àbá àti àdúdú sáfà àbá àti ọ̀họ̀ yìí. ó láìkí girama UK wọ́n sọ pé èyí ni bàbá wa àgùntàn ṣọlọ àwa nìyẹn. tó um, ẹ jẹ́ nǹkan sí ilé tí mo ṣe rí gbà ǹjẹ́ ẹ mọ̀ pé àtẹ̀jáde kan jáde ok ẹ jẹ́ ká sáré kí àwọn èèyàn wa tí ó ti wà lórí ìlà àrẹ́dì àwọn èèyàn wa bẹ̀rẹ̀ sí ní rọ wọlé wọ́n dẹ̀ sì bẹ̀rẹ̀ sí rọ orúkọ wọlé báyìí ok a máa kí àwọn èèyàn náà ṣá a máa kí wọn aki mr ajani láti uk prince fash ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò mo kí gbogbo ilé oníjẹba orúkọ mi chief mrs adébọlá arison ọbáfẹ́mi silent watcher láti uk ẹ káàbọ̀ ma ok ẹ káàbọ̀ aki ọlọ́wọ́ bọ́tìnì wa engineer akínọlá aki pé ẹ ṣe gan ni ẹ káàbọ̀ bẹ́ẹ̀ni ẹ bákan náà aki mrs kenny láti uk náà ni àwọn uk ló wà lọ àwọn uk ló ń gbígbà orókè lálẹ́ yìí àwa lamẹ́ríkà àwọn gọ́gù àwọn gọ́gù jẹ́ kó yọ pé lálẹ́ yìí o UK ni ó wà on top. àwa Amẹ́ríkà are busy for now. wọ́n jẹ́ kó yọ pé UK ló wà on top. àwa Amẹ́ríkà are busy UK for now. UK ló wà on top lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ á dẹ̀ kí alẹ́ á dẹ̀ kí ẹ ó wà mẹ́rin àkàmì tí mọ́tò yẹn á dẹ̀ kí alájà Rahmat Taiwo pé wọ́n kábọ̀ sí orí ètò yìí. akíwọn wọn kábọ̀ sórí ètò. Mm, akíyàn mọ́mi wa alájà Rahmat Taiwo ẹ káàbọ̀ sórí ètò àti Fadékẹ́mi láti UK àkìyìn asís ọlámilékan láti Libya àkìwọn káàbọ̀ àkìyìn pé ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń tawọ́ sí wa òun náà ni àtàwọ̀ sí i ọ̀rọ̀ kan bẹ tí àǹtí Bukky Jesse tí wọ́n nà síta ẹ ṣe àwọ̀ alájì wọ́n ní ẹ̀hẹ̀ ok èmi ò ẹ máa lọ ọ máa ṣe é sí bí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn èmi ò tiẹ̀ mọ̀ wọ́n ní Ìyábọ̀ Òjó ṣe program kan lánàá lórí live program. ok. wọ́n ní nǹkan tí Ìyábọ̀ Òjó dẹ̀ ṣe ń bẹ̀ wọ́n láwọn arí pé Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ kan tó jẹ́ pé ó yàtọ̀ sí nǹkan tí Wùmí sọ lórí ikú Mohbad great grandma wa láti UK mọ́mì ẹ káàbọ̀ sórí ìtumọ̀ ẹ ṣeun gan ni. ẹ ṣeun ma ẹ pè fún wa o. àǹtí Bukky Jesse ní Ìyábọ̀ wọn ló make statement kan nígbà tó ń ṣe live video lánàá wọn ní Ìyábọ̀ sọ pé inú ilé ni Mohbad kú sí ah. ìyẹn Bukky Jesse bó ṣe upload ẹ̀ mo ṣe ń gbé jáde yẹn wọ́n ní àǹtí Bukky Jesse ní Ìyábọ̀ sọ nínú live video èmi ò bẹ́ẹ̀ ṣe live video bọ̀ wọ́n ló ṣe live video lánàá wọ́n ní Ìyábọ̀ Òjó wa sọ nínú live video yẹn wípé wọ́n ní Ìyábọ̀ Òjó sọnù live video yẹn wípé inú ilé ni Mohbad kú sí wọ́n ní ṣùgbọ́n nínú statement eléyìí tí Wùmí sọ wọ́n ní Wùmí sọ wípé Mohbad kú lójú ọ̀nà nígbà táwọn ń lọ sí hospital ẹ ti rí ìyàtọ̀ méjèèjì ọ̀rọ̀ yìí wọ́n ló takora wọn èwo ni ká gbàgbọ́ wọ́n ní làwọn fi mọ̀ pé kò sí bí ọ̀rọ̀ yẹn ṣe lè rí kó lọ òtítọ́ máa fi ojú hàn wọ́n ní Ìyábọ̀ Òjó sọ pé inú ilé ni Mohbad kú sí. bẹ́ẹ̀ Wùmí sọ wípé Wùmí dẹ̀ sọnù statement títí ẹ̀ wípé ìgbà táwọn ń lọ hospital ojú ọ̀nà ló kú sí. meanwhile ẹ̀ ń sọ yìí tẹ́ ṣe program ó fìgbà kan tó dúró ti Wùmí pé Wùmí lòun jà fún. bẹ́ẹ̀ni so ìyẹn gangan ló wáá fa pé kí ló fa nǹkan tí àwọn ọ̀rọ̀ yẹn fi yàtọ̀ síra wọn ó tí à ń gbéyẹ̀wò uh, ah, Mr. Ola, láti Houston Texas ẹ káàbọ̀ àwọn ọlọ́jọ́ bíi July two ọ̀la nìyẹn <laughs> so kí làròkó lè fa ìyàtọ̀ tó ń bẹ láàrin àwọn nǹkan tó ní tẹ̀lé Wùmí tó di kọ́ kí ló wá lè fa nǹkan tí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó tó fi máa yàtọ̀ sí ti Wùmí. ẹ ṣeun alájí. tí a gbọ́dọ̀ bójú ká bójú tó ẹ̀yin tẹ́ bá máa pè tó bá dìgbà tẹ́ máa pè ẹ má bú yàn tẹ́ bá ń dárúkọ. bẹ́ẹ̀ni tẹ́ bá fi lè dárúkọ èèyàn ẹ má bu yẹn ó ní bẹ́ẹ̀ ṣe lè báyàn wí láì ṣe pé fún ó ní bẹ́ẹ̀ yẹn ṣe lè báyàn wí láì ṣe pé ṣùgbọ́n tẹ́ bá fẹ́ ṣe pé ẹ má dárúkọ onítọ̀hún ẹ kàn ní sọ pé ẹ ṣe pé fún àtúpà Mohbad kẹ ṣe pé tó bá wúyì fún wọn ṣùgbọ́n ẹ má dárúkọ yẹn ẹ dẹ̀ má ṣe pé fún yẹn ẹ dẹ̀ má dárúkọ yẹn ẹ má àtàkì yẹn ẹ ṣeun ẹ ṣe Alhaji mo kí gbogbo lélẹ̀ kan sí àtàwọn tó ti ń wọlé tí wọ́n ń gbọ́ àtàwọn tí wọ́n tún máa máa wọlé alhaji ẹ̀yin àgbà lẹ́pà lówe ẹni yorùbá bọ̀ wọ́n sọ pé bí rọ́bà ń lọ lókun ọdún. girama fin girama fin ẹ káàbọ̀ ma. ẹ bá ń parí ẹ bí rọ́bà ń lọ lógún ọdún ọjọ́ kan báyìí lóòótọ́ máa dé bá ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ni ọ̀rọ̀ bàbá Mohbad alhaji látìgbà tí Mohbad ti jáde láyé tó di pé gbogbo arìbẹ́kìnì sí pé Mohbad ti kú ní tó jẹ́ pé wọ́n sọ pé bàbá Mohbad gan-an iṣu ọmọ yẹn ó wà lára wọn bóyá ọ̀rọ̀ táwọn sọ ń gbà yẹn ìgbà àwo alájẹ jẹ́ kọ́ láti ìgbà tí Mohbad ti kú gbogbo ọ̀rọ̀ tí bàbá Mohbad ń sọ títí di ọjọ́ òtòní ǹjẹ́ ṣáà lè rọ́rọ̀ kan mú jáde pé bàbá Mohbad dẹ̀ sọ báyìí o ní ìgbà tí Mohbad kú ṣùgbọ́n ní ìsọ̀rọ̀ wọn ti yàtọ̀ o. ọ̀rọ̀ wọn change. ẹ ṣe alájẹ. nǹkan kan náà ni wọ́n ń tẹnu mọ́. màá tún wá padà sórí ọ̀rọ̀ ìyá Mohbad interview tó ṣe ní TVC ǹjẹ́ ṣé ọ̀rọ̀ tí Mohbad sọ ní TVC níjọ́ tó interview wọn ṣé kò yàtọ̀ sọ̀rọ̀ táwọn sọ ní ìsìn ó yàtọ̀ látàrí pé màmá Mohbad sọ pé Monday ni Mohbad kú Wùmí sọ wípé Tuesday ni Mohbad kú ìyẹn bẹ́ẹ̀ hmm. nípa ọ̀rọ̀ àǹtí Ìyábọ̀ Òjó a mọ gbogbo itú tí wọ́n pa àti pàtó kó nígbà tí Mohbad kú bó ṣe di pé hmm. wọ́n ń rèé owó fún ya Mohbad bàbá Mohbad wà ń bẹ o kò sẹ́ni tó rí tí bàbá Mohbad rò látàrí pé wọ́n ti kọ́kọ́ wọ́n ti kọ́kọ́ táàgì bàbá Mohbad pé wọ́n jẹ́ káwọn èèyàn rí bàbá Mohbad bí èèyàn bí èèyàn burúkú ó mọ̀ ń pa ikú ọmọ ó sọpọ́tì Naira Marley igba àwo meanwhile ọ̀rọ̀ tí bàbá Mohbad sọ láti bẹ̀rẹ̀ ńgbà yẹn náà ni pé àwọn Naira Marley wọ́n fìyà jẹ ọmọ òní o ṣùgbọ́n àwọn kan náà pa ọmọ òun hmm. ṣùgbọ́n títí dòní níbi tọ́rọ̀ dé dúró lórí bàbá Mohbad dó lórí DNA test wọ́n dẹ̀ sọ pé ẹ̀ tí DNA test ọmọ tó bá yanjú ni wọ́n á tó mọ̀ pé ẹni tí ó bá ṣẹ̀sìn lórí ló pa ọmọ àwọn. bẹ́ẹ̀ni tọ́sọ nìyẹn. alájì nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gbogbo alamọ ètò tí Ìyábọ̀ Òjó ti ìtútọ̀ ti kó ìpátá ti pa nípa ọ̀rọ̀ pẹ̀lú Wùmí látàrí pé wọ́n dúró ti Wùmí gbágbáágbá wọ́n dúró ti ya Mohbad gan gbágbáágbá àdèmọ àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ lọ́sàn-án lóru nípa Wùmí látàrí pé wọ́n dúró ti Wùmí wípé wọ́n ṣe níṣe pé Wùmí ò mọ nǹkan kan nípa ikú Mohbad ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo la ní àwọn ọlọ́pàá láwọn gbófinró gidi lórílẹ̀‐èdè nàìjíríà ni tí wọ́n ń ṣe gbogbo nǹkan tó tọ́ àti ètò yẹ èmi ò gbà pé gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu yálà ìyá Mohbad ni tó ń jáde lẹ́nu Wùmí àbí ètò afghan treat lọ́ọ́ báyìí pẹ̀lú Ìyábọ̀ Òjó mi rò bẹ́ẹ̀ pé àwọn ọlọ́pàá wa kò tí yẹ kán rí nǹkan tó yẹ kán mú jáde tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo wọ́n ń ṣe ọ̀tọ̀ ètò nípa òfin ṣùgbọ́n nígbà táwọn agbófinró wa gan wọn rìn lọ́nà òfin bọ́ọ̀ ni wọ́n ṣe fẹ́ mú ẹni tó bá rìn lọ́nà òfin tí ò dáa. ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí àǹtí Ìyábọ̀ sọ wípé inú ilé ni Mohbad arájú ọ̀rọ̀ yìí lágbára o bẹ́ẹ̀ ṣe pé bàtà máa tìtọ̀ rẹ bíi five six months ago a máa sọ pé mm-hmm. tí nǹkan kan bá ṣẹlẹ̀ nù lé ìyàwó ń tàn ní first suspect. bẹ́ẹ̀ni at least wọn jọ ń gbé ni. bẹ́ẹ̀ni torí pé kò sí bó ṣe lè ṣẹlẹ̀ yóò rí eighty five percent sọ nípa ọkọ ẹ̀kọ́ tó di pé ó jáde láyé káwá wo ọ̀rọ̀ tí àǹtí àbọ̀ sọ wípé inú ilé ni Mohbad kú sí. Hmm. Wùmí sọ wípé ojú ọ̀nà ni Mohbad kú sí ó yàtọ̀ síra wọn bẹ́ẹ̀. ó yàtọ̀ síra wọn ǹjẹ́ tábà máa bẹ̀rẹ̀ alẹ́ rè kí náà tí Ìyábọ̀ Òjó rí tàbí sọ pé ẹ má bínú àwọn tó máa ń pè wọlé pé kí ló dé tí mò ń pe Ìyábọ̀ Òjó mm. narration ti mi ọ̀tọ̀ ni bó ṣe bó ṣe lọ nìyẹn ẹjọ́ ó ní bá a ṣe lè báyàn jà tàbí bá a ṣe lè báyàn wò láì ṣépè fún ẹjọ́ òkètò yẹn lè neat. tó wàá fi mú àǹtí Ìyábọ̀ Òjó sọ wípé inú lé ni Mohbad kú sí mo mọ̀ pé àwọn kan lè jáde kan sọ wípé ṣẹ́jọ́ ń gbélé ni ṣẹjọ ń sùn ṣẹjọ ń jí ni pọ̀ nígbà tí mo bá rè kú ká má gbàgbé pé àǹtí àbójò ló gba front látàrí pé ẹjọ́ sọ pé channel àti ìyàbọ̀ òjò lọ́lọ́ ń lò tàfilọ wú òkun Mohbad jáde tó ariwo wọn pọ̀. ìtàwọn èèyàn wá béèrè ẹnìkan béèrè ọ̀rọ̀ lórí tẹ́ sọ yẹn wọ́n ní ṣé àǹtí ìyàbọ̀ tẹ́ ń sọ yìí ṣé kò tí ì mọ Wùmí nígbà yẹn ni àbí báwo because ariwo Ìyábọ̀ náà ni wọ́n pa olóníkàlọ́ wókù rẹ̀ ẹ pọ́ ọmọ ọlọ́mọ ẹ ṣe kínní kan Alhaji sẹ́rí wọ́n ní àbílẹ́tà ni wọ́n ṣe lọ mú wùmí bá kó tó wá change voice ni. Alhaji ẹ jẹ́ ààrẹ yẹn máa pa sáré kílẹ̀ àárín yẹn kí n tó bọ́ sí ibi tá à ń lọ yìí ipe ṣáà tí àbọ̀ òjò mọ wùmí tẹ́lẹ̀ ni tí ariwo fi pọ̀ gbà yẹn bẹ́ẹ̀ ni wọ́n mọ wùmí dáadáa wọ́n ti jọ ṣepọ̀ dáadáa okay. kó tó di pé Mohbad kú ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ gbẹ̀yìn ni pé látàrí pé àǹtí àbójọ àti àwọn malians especially Naira Marley wọ́n ní issue pẹ̀lú ra wọn. ok ok àti àwòdì wọn gbogbo ọ̀rọ̀ láti di pé ó máa fi àwọn Naira Marley jẹ scapegoat. ok ìyẹn ló fa èyí tó fa e- e gbogbo ariwo yẹn nìyẹn. àwọn Naira Marley àti Sam Larry ló pa Mohbad ṣùgbọ́n at the end of the day tí àwọn fọ́nrán jáde fídíò jáde wípé hmm. àwọn Malians lọ ń gbé gift fún Ìyábọ̀ Òjó nínú ilé ah, nígbà yẹn ọ̀rọ̀ yẹn jáde ó lọ fà àwọn kọ́ làwọn ni àkùlẹ̀já wọn tí wọ́n ní ẹ̀yin lé ní. wọ́n tún ní àbọ̀mọ̀ òun ó lọ́sọ̀bọ̀ òun ló ní adéwìnrin wọn sọ pé i love malians i'm, a malians wọn sọ nu fídíò yìí bẹ́ẹ̀ni wọn sọ mẹba later ọ̀rọ̀ ń jáde pé eh, bóyá Naira Marley wọ́n bá ọmọ wọn lá wọ́n ti jọ àwọn arábàlì ń fi oògùn olóró ba àwọn ọmọ yín jẹ́ torí báwọn ìjáde gbà yẹn pé police station mélòó lẹ́tí lọ lodge complaint pé Naira Marley àwọn ọmọ yín lọlé Naira Marley wọ́n fi oògùn olóró ba àwọn ọmọ yín jẹ́ so mo ti sáré yanjú àárín yẹn dé alájí alájí nípa ọ̀rọ̀ àti Ìyábọ̀ Òjó nípa pé ọmọ kù sínú ilé ǹjẹ́ táwọn ọlọ́pàá wa bá ń ṣiṣẹ́ lọ́nà tó tó àti ètò yẹ ǹjẹ́ kí ló stop láti invite àti Ìyábọ̀ Òjó sí police station pé ọmọ ok mo ń kọjá lọ níwájú bíi ọ̀tọ̀ níṣù tó wa nulẹ̀ èmi lọ lójú tí mo sọ pé ah èyí tẹ́ gbọ́ yẹn kọ́ ló ṣẹlẹ̀ báyìí ló ṣẹlẹ̀ ó yẹ káwọn ọlọ́pàá pè mí kan pè mí sí ọ́fíìsì pé kan investigate mi pé ìwọ tó ní báyìí ló ṣẹlẹ̀ ǹjẹ́ ṣó wà ń bẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ kí ni ìwọ rí torí ó yẹ kí wọ́n bi àǹtí Ìyábọ̀ Òjó lórí pé ah inú ilé ni Mohbad kú sí miwa ìyàwó sọ pé ojú ọ̀nà ló kú sí ó yẹ káwọn ọlọ́pàá kan ṣe investigation lórí pé inú ilé ló kú sí miwa ẹ̀wọ̀n lójú ọ̀nà ló kù sí miwa gbogbo ọ̀tá rẹ̀ ti fàbọ̀ hmm. láti oṣù bíi díẹ̀ sẹ́yìn inú ilé ni Mohbad kú sí torí ẹ̀jẹ̀ wà nínú ilé lórí bẹ́ẹ̀dì. oh ok ok ok kì í dẹ́ ẹ̀ṣẹ̀ nìkan abẹ́ni méjì àwọn yẹn kàn fún ẹ̀jẹ̀ wà nínú ilé òkú ẹ̀ wà lábẹ́ step ẹ bá mọ̀ ẹ̀ sínú ilé. Ah, bàbá ẹ̀ gan-an dẹ̀sọ́ pàbẹ step ló ń bá òkú ló ń bá òkú ǹjẹ́ ṣé òkú Mohbad lè kú sí ojú ọ̀nà tó bá kú sójú ọ̀nà kí ló dé tí ẹ lọ ẹ lọ deposit òkú ẹ̀ sí mọ́ṣúárì sí mọ́gù ẹ ṣe gbogbo yẹn òkú wà nílé wọ́n yẹn bá bùkún sínú ilé so alájì ibi tí ma ọ̀rọ̀ kan tí ma mú jáde ń bì ni pé ọ̀rọ̀ tí à ń ti àbò òjò sọ jáde one màá tún dúró lọ́rọ̀ mi pé spirit Mohbad ò sùn o ó sì ń jà kiri gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn Wunmi tán support àwọn náà wọ́n máa sọ ọ̀rọ̀ tí wọ́n máa fi takora wọn jáde látàtórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pé wọ́n takora wọn ni o wọ́n tako Wùmí ni o òní yà mí lẹ́nu pé tó bá dọ̀la Wùmí á jáde pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹ bí àkànmí ti ń ṣe wọn ni ó lè jáde kó sọ bẹ́ẹ̀. pé torí tòun ló ń tó sọ yẹn ló ráìtì. ó lè padà pé ẹni sọ yẹn wọ́n sọ tiwọn ni o ó lè nìkan mi ti ń ṣe wọn torí bó ṣe ṣẹlẹ̀ nígbà náà nìyẹn nígbà sọ pé Wùmí kárùn lára Mohbad miwa àǹtí ẹ̀ fẹ́ fi secure pé sísítà òun ó kún kánù lára hmm. Mohbad nígbà tó wà láyé ṣùgbọ́n òun dẹ̀ wò pé wọ́n fi ń bo olórúkọ ó dẹ̀ di ẹgbẹ́ tí sísítà òun sọ ìsọkúsọ ni so ó lè dọ́là aláàjì kí omi tí wàá jẹ́ lórí ọ̀rọ̀ táǹtí abójó sọ pé ìsọkúsọ náà ń sọ. tàbí kó jẹ́ pé èdè àìyedè ti ń wà láàárín àwọn méjèèjì aláàjì ó tún lè jẹ́ ìyẹn náà bí. aláàjì kò sí tí ó lè ṣẹlẹ̀ láàrin àwọn àwọn ọmọ ẹ̀dá o bóyá wọ́n ti ní mutual agreement níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gbá tí Mohbad kú pé ókè màá dúró tiẹ̀ pẹ̀lú orúkọ mi pẹ̀lú kálíbà mi. akínmọ́mi wa Mrs Sherifat Bakari, tí wọ́n jẹ́ ìyá ìjọ kí wọ́n káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò alájí wọn tún wá lè gba pábí kó jẹ́ pé gbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àǹtí wùmí àǹtí àbọ̀ òjò dúró ti pé wùmí màá dúró tiẹ̀ but so wọ́n lè dúró lórí ọwọ́ kan pé báyìí báyìí ló ṣe máa lọ tó wá jẹ́ pé alájí ọ̀wọ́n owó yẹn ò lọ́mọdé sìn torí tó ṣẹlẹ̀ ní Coronel Quest court last time sorry ó ti dá nǹkan sílẹ̀ láàrin àwọn Wùmí ṣùgbọ́n wọn àwọn tó ń support wọn ò ní gbé jáde lórí social media. a kí alájà animaṣahun ẹ káàbọ̀ sórí ìtumọ̀ alájà animaṣahun. látàrí pé wọ́n wọ́n ní pé nǹkan tí wọ́n bá bọ̀ ní Coronel Quest tí kò favour àwọn Wùmí wọ́n ti ní ṣùlá rẹ̀ ara wọn bóyá Wùmí ò wà play kò play to uh, tune àti Ìyábọ̀ Òjó mọ́ ní ọ̀rọ̀ tó jáde yìí wípé inú ilé ni Mohbad kú sí torí inú ilé ni Mohbad kú sí yẹn ó ní ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ látàrí pé Wùmí dúró lórí pé ọjọ́ ọ̀nà ni Mohbad kú sí wọ́n bá tàbí Ìyábọ̀ Òjó bá ṣe program jáde on Facebook pé inú ilé ni Mohbad kú sí alájọ ọ̀rọ̀ yẹn nítumọ̀ látàrí pé ọ̀rọ̀ wọn ò wọ̀ mọ́ nìyẹn bóyá tọ́jọ́ tọ́jọ́ púpọ̀ Wùmí ò Wùmí ò dance to to tune àti Ìyàbọ̀ Òjò mọ́ látàrí ọ̀rọ̀ tẹ́gbọ̀n Wùmí sọ wípé gbogbo ẹni tẹ́ ń fọ́lọ̀ Wùmí Wùmí gbọ́n jù yín lọ o. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ẹ ti sọ rí. ipe gbogbo ẹni tẹ́ ń fọ́lọ̀ Wùmí Wùmí gbọ́n jù yín lọ kó má jẹ́ pé ọ̀nà yẹn ni Wùmí náà ń gbà padà sí àti Ìyàbọ̀ Òjò tá àti Ìyàbọ̀ Òjò rí pé Wùmí ti ń fi ọ̀bẹ jẹ àwọn lẹ́yìn iṣu láṣẹ padà jáde sọ wípé Mohbad kú sí inú ilé. ok ká lọ sọ́dọ̀ àwọn aráalé gbà yẹn ṣùgbọ́n ìyẹn ara lé ẹ má gbàgbé o àfún yín láàyè àfún yín láàyè kò sí bí ó ń tàn lè ṣẹ̀yìn tó ó ní explanation ẹ lè fi báyàn wí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí bó tó bá wù í kẹ́ ṣépè fún àwọn Mohbad ẹ kàn máa ṣe ní general àwọn tó pa Mohbad o bí ó ṣe rí fún ọ rèé ẹ má ṣépè fún ẹnikẹ́ni ẹ má dárúkọ ẹ má ṣépè ṣùgbọ́n ẹ lè dárúkọ tẹ bá fẹ́ explain kankan tẹ fẹ́ kó yé onítọ̀hún ẹ lè fẹnu ṣàlàyé ẹ ṣeun àti ṣe ojú lè bá ṣeun báyìí sọ̀rọ̀ ẹ̀ bí pé ṣe wọlé Alhaji Quadri hmm. irú program àti àbójọ ká ní mo lọ wò lánàá ló yẹ kí ìbéèrè question kan lọ wọn pé ebe yìí lẹ ń polongo casket pé tẹfìsì Mohbad ebe yìí náà lẹ ní pé kán lọ gba òkú Mohbad pé kẹ lọ sí ǹjẹ́ kí ló dé tí ọ̀rọ̀ ìbá wọn tó wá ń jáde pẹ̀lú ilé Mohbad kù sí. ẹ̀dọ́kalẹ́ o hello. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ o. àwa nìyẹn. ẹyẹ kẹta. àwa nìyẹn o ẹ kú oṣù tuntun o. àwa nìyẹn sà. ẹ ṣe àwa nìyẹn o. kí ọmọ talẹ̀talẹ̀ ẹ bá mi kí wọn o. Ipe ajá máa bugbá jẹ́ o. àmì o àwọn aláwò ni wọ́n rajà lọ́wọ́ wọn. àmì o ó ń dá kọ́sọ́mà ló ń ta lọ́wọ́. àǹtí máa ta àdùfẹ́ eléwé ẹ̀yin náà ti gbé àwọn tó ń talẹ̀. ẹ ti jọ́ ìwọ̀n. bẹ́ẹ̀ni ọkọ mi ló ah. sọ́kọ̀tì. toró wà mẹ́ẹ̀. owó ìtọ́jú nìyẹn o. bẹ́ẹ̀ni. Eh, aláàjì aláàjì. yes yes. tí àwọn ẹ̀dọ́ ni tala ìṣẹ́ wáyé níta wo náà nìyẹn o. lẹ́tọ̀ ń bára yìí. ok ẹ mo kí gbogbo ilé o. gbogbo ilé ń kí yín. mo kí gbogbo ilé o mo kí gbogbo mo kí àwọn grandpa and grandma adé mo kí mọ́mí mi grandma tó ṣe ọjọ́ ìbí lọ́jọ́ tó ní bẹ́ẹ̀ ni. mo kí wọn àṣẹ sàmọ́. àmín àmín àmín. àṣẹ sàmọ́ dùn. àmín o àmín. ẹ alájì bẹ́ẹ̀ rí ọ̀rọ̀ tí ẹgbẹ́ alálẹ̀ yìí òótọ́ ni ó sọ mo wò ó hmm. lórí tiktok tí Ìyábọ̀ Òjó ṣe bẹ́ẹ̀ rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn aláàjì dr Kẹ́mi Olúnlọ́sàn ó ti jáde òun náà ti jáde ó ti sọ ó ní pé ó tọrọ yìí ó ní pé because ó níbi tí ọ̀rọ̀ yìí ń lọ ipe ọmọ tó wà lọ́wọ́ Wùmí ọmọ tó wà lọ́wọ́ ẹ pé Ìyábọ̀ Òjó mọ ẹni tó ní ọmọ ó mọ bí bọ́mọ ẹ ṣe ti jí ọwọ́ Wùmí wọ́n sì ń síbẹ̀ wọ́n ń abẹ́ ni ò díẹ̀ ni wọ́n ń abẹ́ àmàmọ́ àmà kó tó lọ sí rè kó tó lọ sí DNA àwọn máa sọ pé wọ́n ti sọ pé ìyá ẹ̀ ó kò ní ṣe DNA ipe hmm. kò jọ hmm. wọ́n ti mọ ẹni tó lọ́mọ Ìyábọ̀ Òjó mọ ẹni tó ní ọmọ. Mm. so wàhálà ti wà láàrin wọn wàhálà ti wà láàrin wọn ló fi sọ pé inú ilé ni Mohbad kú sí mm, mm. wàhálà ti wà láàrin Wùmí àti Ìyábọ̀ Òjó because uh, Dr. Kẹ́mi Olúnlọ́yọ̀ ó ti sọ ọ̀rọ̀ yẹn òun náà ó ti jáde lẹ́yìn tó ti sọ̀rọ̀ yẹn ó tún ó ń gbà tó bú ìyá Darkman ni so wọ́n ti analyse ọ̀rọ̀ yẹn pé ohun tó ṣẹlẹ̀ láàrin ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́gẹ́ wọ́n ti analyze ẹ̀ kọjá sáré dá sí ètò alákọ̀ọ́kọ́ sẹ́rí aláàjì ètò yẹn tẹ́ sọ àwọn ìjínigbé yẹn gẹ́gẹ́ bí Ẹgbọn mi Ẹgbọn mi ṣeun ti sọ ní àná ní kan nàìjíríà lánàá pe gómìnà Ogun state Ipe yẹn máa Ipe yẹn máa ní oṣù tá a mú yìí Ipe yẹn máa pé kó ṣọ́ra kó kó àwọn fìjìláńtẹ́ sí ìlú àti gọ́ọ̀nà Ọ̀yọ́ state gánapa àwọn méjèèjì àwọn tí wọ́n ní wọn sẹ́rí ìjọba wa wọn ò ní ètò fáwọn ọ̀dọ́ kò sí ètò fáwọn ọ̀dọ́ ẹ wo Kenya tẹ bá wo ìkíní protest tó ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ rí i pé àwọn ọ̀dọ́ ló dìde náà jà fúnra wọn ẹ wọ́n gbà tó sì tún bá gbọ́ pé ó tún mú orí pé bíi fifteen abẹ́lẹ̀ ló pé pé àwọn èèyàn tó kú níbẹ̀ tó yẹ pé àwọn yẹn sì kú gan. àwọn àwọn tó wà ní pálámẹ́ǹtì wọn àwọn ló ṣiṣẹ́ yẹn kì í sàwọn youth ló dáná sí sí pálámẹ́ǹtì wọn kì í sàwọn youth àwọn tó wà ní pálámẹ́ǹtì ló ṣiṣẹ́ yẹn. sẹ́rí nàìjíríà ọlọ́run sẹ́rí gẹ́gẹ́ bí gírámàtì máa ń sọ ẹ jẹ́ ká máa gbà ìlú wa ó ní a nílò àdúrà a nílò àdúrà gbogbo wa ta wà lẹ́yìn òdì afẹ́ wálé kò wá kò wá ká jókòó síta afẹ́ wálé láti pé ká ká tún wọlé wò ká tún jáde bẹ́ẹ̀ tí àwọn olórí wa àwọn ọ̀dọ́ wọn ò ní ètò rere fún àwọn ọ̀dọ́ gbogbo wọn àpò ara wọn ni wọ́n ń dù tí wọ́n bá fẹ́ dìbò ni wọ́n mú àwọn ọ̀dọ́ tábà ìjọba ìdí gbàgbọ́ wa tẹ́ ó pa gbogbo tó wà nílẹ̀ yìí ọlọ́run ló lè bá wa dá sí ètò nàìjíríà ọlọ́run ló lè dá sí ọlọ́run ló lè dá sí ètò yẹn fún wa ọlọ́run kó sì gbà wá lọ́wọ́ àwọn olórí wa. àmín àmín because tí wọ́n bá ti gba agbára tí báyìí wọn ò rántí àwọn wọn ò rántí àwọn ọ̀dọ́ mọ́ bẹ́ẹ̀ náà nílò àwọn ọ̀dọ́ kò sì fi rántí wọn làbí ṣe tó wù wá because nígbà tí ò bá ti sẹ́ tí ó ṣàdarí wa tí ó ṣàdarí nígbà tí wọ́n ní àgbọ̀ sílé ilé ìdílé èkúté nǹkan kan máa ṣe tó wù ni so gbogbo ohun táwọn olórí wa ń ṣe wọ́n ń fìyà jẹ àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ là ń jìyẹ mm. àwọn ò mm. àwọn ọ̀dọ́ ló ń jìyẹ mm. Ọlọ́run ṣàánú wa Nàìjíríà ẹ jẹ́ kí fàyè lẹ́fẹ̀lómi kẹlómi dá sí ètò ẹ ṣe ọmọ ọ̀tá lẹ o ìgbé tó wọn ò ní talẹ̀ tí ó fa wàhálà ilẹ̀ ọ̀sán. àmì o àmì o ẹ ṣe gan ni sà ambassador láti South Africa. ó tún sí yá o ẹwà gbé tó kan ọ̀rọ̀ tó fàjì bí o ètò alálùbáríkà àti oníkejì o. hello ẹ hello ah, ah. chief mrs adi ó hello ma kílẹ̀ pé ma. chief mrs. chief mrs adebola harrison ọbáfẹ́mi láti uk. ẹ ṣé mọ́ mi wá ẹ ṣé mọ́ mi wá ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣe inú mi dùn pé mo wọlé first time tí màá ráyè wọlé rè ah. mo ti máa ń pè tipẹ́tipẹ́ mi kì í get through adúpẹ́ adúpẹ́. ẹ ṣe ẹ̀kọ́ ètò ẹ bá mi kí gbogbo dj babjé àti àǹtí àdùfẹ́ ń bẹ̀ o. ń gbọ́ yes ma. nǹkan tí mi fẹ́ tí mo gbọ́ tí ẹ̀ ń sọ lọ́wọ́ ni pé ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó sọ wípé Mohbad kú sínú ilé then Wùmí náà sọ something else so ọ̀rọ̀ wọn kò kò tálì ọ̀rọ̀ wọn ò lè tálì àlàyé ọlọ́run ò lè tálì because wọn ò ṣe tòótọ́ láti bẹ̀rẹ̀ hmm. tó bá yẹ ṣe tòótọ́ láti bẹ̀rẹ̀ ni ọ̀rọ̀ wọn á tálì ẹ wo bàbá same thing náà ló ń sọ. àádẹ́rì gbà la gbọ́rọ̀ lọ́n. àmín. pé kí n sọ nìyẹn. ẹ ṣe wọn ẹ ṣe wọn ẹ káàbọ̀ mà. Yes ẹ ṣe mọ mi. mo tún sí ya o. ẹ wá gbé tó kan ọ̀tọ̀ tó fàjíjì o. ètò alálùbáríkà àti oníkejì o. àràgbá yàmúyàmú ṣòwò lè tó yẹ. ètò alálùbáríkà àti oníkejì. àràgbá yàmúyàmú ṣòwò lè tó yẹ. ètò kan fi tọrọ ètò tún ti dọ́jẹ́ o. ètò tí o là fi jọ tí o là fi wé. kò lábùkù kò lábàwọ́n kún fún oyè ẹ̀lú ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sámù ń kí yín sá o. ọlọ́wọ́ bọ́tìnì rèé. àwa nìyẹn o àwa nìyẹn. ẹ ṣeun kẹ̀dẹ̀ nìyẹn lọ́wọ́ ọkọ àárọ̀. ní ṣókí. àti ìmọ̀ ìtí tọkọ alẹ́ máa ṣe. àwa nìyẹn sà ẹ lọ sórí ètò ọ̀rọ̀ láre o. mo kì í mo kì í ẹ kú ètò. yes sir. ọgbọ́n ìmọ̀ àti òye ọlọ́ọ̀bá ò ní fi hàn yín àtẹ̀yìn o àti DJ Bajé o àti Ayébọ̀bọ̀ o àti yèyé pèdèpèdè hmm. nínú QH gbogbo bẹ́ẹ̀ ògbọ́gbọ́n <laughs> àti òye ọlọ́ọ̀bá tó bọ̀ bá mi jogún ẹ̀ fún yín. àmín. <laughs> ọ̀rọ̀ má bí ni ọ̀rọ̀ ìkéni ọ̀rọ̀ má bí ni ọ̀rọ̀ ìkéni lálá tó ròkè ilẹ̀ ló sì padà bọ̀ ilẹ̀ ló ń padà bọ̀ ṣé ẹ rí gbogbo àwọn tó ń pa wọ́pọ̀ tó ń pa Mohbad ó ti pẹ́ tó ti ń pààyàn tó ti wá ṣe èèyàn pa. hello. à ń gbọ́ yín sà. ó ti pẹ́ tó ti ń pààyàn tó ti ń pa ọkùnrin tó ti ń pa obìnrin. Hmm wọ́n ti wá ṣe èèyàn pa aláàjì mo sọ ọ̀rọ̀ kan fún yín mo níṣẹ́ ilé ọmọ Mohbad yẹn wọ́n padà wọ́n dìde wọ́n lọ gbá rìsáàcì dẹ́sìnì wọn yẹn wọ́n ṣe dẹ́sìnì Mohbad àwọn méje ni wọ́n lọ. ṣe rí àwọn àwọn ẹgbẹ́ tó ń kọ hip hop hmm. gangan tó jọ ń kọrin yẹn àwọn márùn ni wọ́n obìnrin méjì ló tẹ̀lé wọn lọ wọ́n wọ́n wọjọ́ ọ̀la ọmọ yẹn wọ́n mọ nǹkan bórí ìkòkò hmm, hmm, ṣùgbọ́n kí Mohbad tó kú mo ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan rí o kí Mohbad tó kú. Mohbad ti fọwọ́ ara ẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀. wọ́n ṣe. ọmọ ẹ ti kúrò nínú ẹ̀ṣẹ̀ hmm. already. Hmm. ok ẹ máa ń sọ bẹ́ẹ̀ gbogbo gbà. arípẹ́ máa ń sọ bẹ́ẹ̀ ẹ máa ń sọ bẹ́ẹ̀. ọmọ ẹ ti kúrò nínú ẹ̀ṣẹ̀ ó ti fi wọ́n sínú ayé ìyà ọmọ ẹ ti di àtúndí gan gidi. ṣé ẹ rí gbogbo ọ̀rọ̀ tí ọmọ ẹ ń sọ ní ọjọ́ tí ọmọ ẹ wà ní orí bẹ́ẹ̀dì tó sọ fún Wùmí ẹ̀ẹ́n eh, eh, eh. ibo ni fóònù òun wà kí ló dé kó tó delete ọ̀pọ̀lọpọ̀ whatsapp kúrò lórí fóònù òun ẹ̀ẹ́n hmm. ṣé nǹkan tó fẹ́ lò nìyẹn tó bá pa mí tán ẹ̀ẹ́n ó dá o tó bá dẹ̀ pa mí wàá ríyà tó máa jẹ́ o wàá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀yà wùmí ò fura ni tó bá jẹ́ kí wùmí fura ni ohun tó ń jáde lẹ́nu ọmọ yẹn ń gbà yẹn láti ọ̀dọ̀ ọlọ́run ló ti ń jáde níjọ́ Mohbad wá padà sọ̀rọ̀ kan fún un pé ó ti pẹ́ tẹ́ ẹ ti ń ṣe ìwọ àtìyẹ́ ẹ tẹ́ ẹ bá dẹ̀ pa mí ẹ lè pa gbogbo ẹbí mi run àwọn ẹbí mi dẹ̀ máa dìde ọmọ àjà fún mi ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tí ọmọ yẹn sọ o jẹ gbọ́rọ̀ mi yé. àgbọ̀yé sàn. ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí Mohbad sọ. ok. ṣé ẹ rí Ìyábọ̀ Òjó tó tó díke. Wùmí ìyá Mohbad abóṣìdì àbáyàdì wọn ìtí ìrìn kankan títí kan ọkùnrin obìnrin ọba àlùní ìjòyè ni tó ń pa Mohbad Mohbad máa yọ ọ̀rẹ́ tó ń pè ní àtòrí á kó wọn papọ̀ ìyá Mohbad máa ṣíwájú Jùmọ̀kẹ́ ìyá Wùmí ó máa tẹ̀lé. Wùmí á tẹ̀lé yẹ <clears throat> kótó díkì á wà hmm. Ìyábọ̀ Òjó á tẹ̀lé hmm. Mohbad máa nà ó máa nà reckless sí wọn lára kí ilẹ̀ tó mọ́ kò sẹ́dà náà kan tó máa padà béèrè lọ́wọ́ wọn kí wọ́n tó sọ Ìyábọ̀ Òjó ò tí ì sọ ọ̀rọ̀ o hmm. mo fẹ́ jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ sì ń bẹ lẹ́nu Ìyábọ̀ Òjó nípa ikú tó pa Mohbad ṣé ẹ rí ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó sọ. So aláàjì Ìyábọ̀ Òjó kò parọ́ o inú ilé ni Mohbad kú sí. hello. à ń gbọ́ yín sà à ń gbọ́ yín. à ń gbọ́ yín dáadáa a kàn ń farabalẹ̀ listen sí i. Mohbad ti kú sínú ilé kí wọ́n tó gbé ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí Mohbad tí tí àlè Mohbad sọ ó nígbà tí ọ̀rọ̀ yíwọ́ tán ó láwọn gbé Mohbad jáde àwọn gbé sínú mọ́tò àwọn ń gbé lọ sí hospital nínú àwọn ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ ni o ọ̀rọ̀ tí Wùmí kọ́kọ́ sọ ó ní ṣùgbọ́n nígbà táwọn jáde sí róòdù Lẹ́kì ó ní tráfíìkì wà ó láwọn máa gbé Mohbad sórí ọ̀kadà ṣé ẹ gbọ́dọ̀ mi. à ń ohun tí Wùmí kọ́kọ́ sọ nìyẹn Wùmí tí ó dẹ̀ sí ọ̀kadà nínú Lẹ́kì ìjọba Èkó kò gba ọ̀kadà láyè nínú Lẹ́kì. ó ní ṣùgbọ́n ṣàwọn aláàánú káwọn tó dé sí hospital hospital táwọn kọ́kọ́ lọ ó ní wọn ò gba Mohbad níbẹ̀ ó ní kejì táwọn wá dé náà ti tẹ́sì Mohbad ni wọ́n ní pé à ó ṣe ní láàánú wọ́n ti lọ́sì Mohbad inú lẹ́kẹ̀dẹ̀ ni Mohbad ti kú sí ọ̀rẹ́dì wọ́n tó gbé Wùmí ló parọ́ bọ̀tìyàbọ̀ òjò ó sọ òdodo ọ̀rọ̀ ṣé ń gbọ́rọ̀ mi. à ń gbọ́ yín à bá fẹ́ ká mọ kíní kan. ok. ṣe rí Ìyábọ̀ Òjó tẹ́ ń wò yẹn mo fẹ́ kí gbogbo wa nínú ẹbí QH radio ká mọ̀ pé ire wà nínú ibi o ibi dẹ̀ wà nínú ire ṣe kó tó di bíi pé wọ́n ṣe toxicology autopsy research tó jẹ́ private one fẹ́ ṣe yìí Mohbad ibi tí ò yẹ ká ti gbọ́ ikú tó pa Mohbad gangan lẹ́nu àwọn èèyàn bíi tí ó yẹ ká ti gbọ́ ibẹ̀ ni òdodo rà kọ́kọ́ ti jáde hmm. kí private toxicology autopsy result kò tó jáde hmm. ara ẹ̀ ní gbogbo nǹkan tẹ́ ẹ ti ń rí yìí ẹ́ nítorí gbogbo iṣẹ́ iṣẹ́ tá à ń sọ yìí iṣẹ́ tiẹ̀ ní iṣẹ́ tá a tiẹ̀ tá a dídì jókòó tá a ń ṣe nínú QH radio nínú ẹbí wa. ìyálóde gbogbo Great Britain. àwa nìyẹn o ẹ kálẹ́ o. ẹ káàbọ̀ sórí ètò mà. yà ẹ sàá kí gbogbo ilé o everybody la kí o. yes ma. àti àwọn ọmọ onílẹ̀ o. bẹ́ẹ̀ni. àti àgbẹ̀ o àtàdé akínyìn mà ẹ ṣe mà yes mà adúpẹ́ adúpẹ́ olúwa ṣeun adúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. adúpẹ́ adúpẹ́. yes wa tó ń ṣọjọ́ bí o. yes ma grandma america. ẹ̀kún àti àlàáfíà ọlọ́run abáwá fi dá wọn lọ́la o wọ́n ṣe ọ̀pọ̀ ọdún láyé o. àmín ma àmín mm. àmín. ṣé rí nǹkan tí máa dá sí ní ọ̀rọ̀ ìyábọ̀ òjó ìyábọ̀ òjó sì máa tún padà wá ó máa wá sòótọ́ tó wà lẹ́nu ẹ̀. Hmm. because mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé rí nǹkan tí bàbá Mohbad bọ́ bá bọ̀ ní last corona ó jẹ́ kí apá gbogbo wọn jábọ. Hmm. ó kí apá wọn because nǹkan tó ṣẹlẹ̀ ni wípé irú àwọn Ìyábọ̀ Òjó yẹn wọ́n ti lé kárẹ́ pé ìwọ nìyàwó ẹ̀ ìwọ láwọn ìwọ kìíní kan wedded wife wedded something but wọn ò mọ nǹkan kan tí ìjọba máa ń fà àbáfọ̀n pé ìjọba ẹ̀ bá ń fẹ́ ọkọ kó jẹ́ pé wọ́n wed èèyàn ní court marriage ọkọ tẹ fẹ́ ní ó ní ẹbí wọn ò lè ti torí ẹ̀kọ́ da ẹbí ọkọ yín nù tẹ́ bá dé tẹ́ tí kọ̀ọ̀kan bá ṣẹlẹ̀ kíjọba dànù so hmm. ó ti tó ó ti ó ti dájú pé bàbá Mohbad ló lórí ẹbí òun hmm. ni ó máa máa sọ ọ̀rọ̀ tí wọ́n bá hmm. wá ní pé nǹkan tí bàbá Mohbad ò sọ ó tó sọ ó gẹ́ǹsì lọ náà máa lọ sí pé ok ìyàwó ẹ̀ ló ní right lè wọ́n fún ní right ẹ̀ so nǹkan tí bàbá Mohbad bá bọ̀ láti kóòtù náà di twenty six àti wùmí tí wọn àti gbogbo àwọn tó wà lẹ́yìn àpá everybody ti jábọ̀ ṣe rí i pé ó ti rẹ̀ wọ́n so wọn ò mọ bí nǹkan ṣe máa jáde then wọ́n ti wá rí i pé ìgbà tí k-bossman tún sọ̀rọ̀ jáde pé gbogbo ibi tó necessary ni wọ́n ti ń takùn apá everybody ti jábọ́ ẹni tó bá jẹ tó bá jẹ pé àwọn tó ń ní ìdìgbé ah, tó bá ti ṣe bísínẹ́sì yìí tán o torí bísínẹ́ gbogbo nǹkan bí wọ́n fi ṣe bísínẹ́sì lẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n ní ọ̀nà míì jù kọ́ máa jẹ nínú ajínigbé nínú màdàrú hmm. so bísínẹ́sì owó náà wà tó ti rí pé eléyìí bísínẹ́sì ẹ̀kọ́ ah, tàbí jẹ́ mọ́ pé nǹkan ojú tó máa tàárọ̀ ṣe pin tó máa tó máa sọ ní kálẹ́kọ̀ọ́ ní tàárọ̀ ṣe pin ibẹ̀ ni wọ́n ti máa máa wò pé à eléyìí kò ní nǹkan kò lè jábọ́ nù yìí o ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká máa sá padà kẹ kí àwọn tó ní nǹkan kí wọ́n ṣe kàn wọ́n. Mm, mm, mm. so nǹkan tó ń ṣẹlẹ̀ gan nìyẹn èyí tí Ìyábọ̀ Òjó sì sọ yẹn kékeré ni ètò sọjáde kékeré ni ó lè máa wá sọ di méńdì bẹ́ẹ̀ ẹni tó ní ọ̀rọ̀ gangan ìyàwó gan tó ní ọ̀rọ̀ gangan ó ti rí pé obi ti tán lẹ́yìn ẹja òun so ìyá gan ó mọ̀ pé omi ti tẹ ìyá ìyàwó ìyá ọkọ gan ìyá ìyàwó àwọn méjèèjì ti mọ̀ pé omi ti tán lẹ́yìn ẹja wọn so hmm. tó bá yá mo ti sọ fún yín jọ ẹ pé tó bá yá tó bá ti yá wọn kàn bọ ẹni tó ní ọ̀rọ̀ gangan bọ síta pé tẹ bá fẹ́ pa òun kẹ pa òun báyìí kàtà báyìí kàtà báyìí kàtà. abajẹwọ. ẹ jẹ́ kí n mọ̀ ẹ nǹkan tẹ bá fẹ́ ṣe ni kẹ fẹ́ ṣe àtàwọn tó ń sá fún kọ́ máa pa òun àtìyá tó ní wọ́n sá fún kọ́ máa pa òun tó bá báyìí ni mo mo káwọ́ sókè nǹkan tẹ́ bá fẹ́ ṣe kẹ́bá ṣe ojú ọ̀rọ̀ ni mo sọ yẹn ṣé wàá rí ti ti ọba tó ní pé òun fẹ́ ṣe justice for Mohbad irọ́ ló ń pa tó pé jáde ti torí pé ó ti gbọ́ pé ó lọ sí international international yẹn ó dẹ̀ rí pé wọ́n fẹnu sọ tẹ́lẹ̀ ni ìwà tó wá rí pé wọ́n ṣe wọ́n protest in America wọ́n ṣe ní Lagos State wọ́n ṣe ní UK ó tún wá rí pé wọ́n ń sọ jáde pé àwọn èèyàn bọ́ síta ọ́n àtẹ́ǹdì sí òyìnbó gbọ́rọ̀ wọn àwọn dẹ̀ ti ń ṣe bí ó máa ṣe lọ sí CNS wọ́n ti ṣe mm-hmm. gbogbo ẹ̀ ó rí pé léyìí ó ti kọjá bí kẹ́fù gẹ́gẹ́ mi náà ni mo ṣe justice for Mohbad yóò dé kọ́ àwa nǹkan tó bá mọ̀ ń pa ẹ̀ tó fẹ́ fi kọ́va ara ẹ̀ tó ṣe òótọ́ òní kó jáde síta torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọdé from uh, from Adams ó mọ̀ from Genesis to the end eh, to Revelation of Mohbad nǹkan tó ṣẹlẹ̀ sí ó mọ̀ mm, mm, ó mọ̀ bó mm. ṣe kú ó mọ̀ àwọn tó ṣe ó mọ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí ó máa tẹ̀ lọ́wọ́ náà ó mọ̀ àwọn tó ṣe ó mọ̀ ẹni tó lọ́mọ gẹ́gẹ́ bí olórí ìlú gẹ́gẹ́ bí pé ẹ̀ àṣẹ lọ bá ń pa ipe mo pàṣẹ báyìí ẹmúlágbájá ẹmúlágbájá ẹmúlágbájá èmi kọ́ ni mo wá di àwọn tó wá di ẹ̀ nìyẹn kan tó bá fẹ́ kẹ́ ṣe fún wọn ẹ tọ́wọ́ tọ́ wọn dáadáa ẹ gbà ẹ ní kọ́ lọ gbé ọmọ wá ẹ jẹ́ kí n ṣe dna kẹwò pé ọmọ mi ni kò kí n ṣe ọmọ mi màá lọ lọ ẹ dẹ́n ẹni tó wá ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí ni ẹ kó wọn dà sínú ilé ẹ tọ́ṣọ̀ wọn láàrin ijọ́ méjì bàbá a máa gbẹ́ni tó ṣe iṣẹ́ yẹn èyí tá à ń ṣe yìí à ń ṣe àwọn content creator lásán content creator lásán wọ́n mú àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo nǹkan tó gbà lọ́wọ́ èèyàn wọ́n ń gbà jáde láìsí ọ̀rọ̀ ọlọ́pàá nínú ẹ̀. Hmm. àmọ̀tẹ́kùn iṣẹ́ láìsí ọlọ́pàá nínú ẹ̀ kí ló dé tọ́lọ́pàá ò lè ṣiṣẹ́ ẹ wá láwọn kan ní àwọn kan lálágbára àrẹ̀kọ́ tó tẹ̀ wọ́n lẹ̀ ẹ wá fìyẹn ba ìlú wa jẹ́ ìlú gidi ìlú tó ṣọ̀fún wàrà tó yín bàbá ọ̀rẹ́ mi kan ó ní ó ní ó ní operation hospital alọ́wọ́ ẹ jẹ́ wọ́n pé doctor tó ṣe operation fún ó sọ fún wa pé University of Ibadan ló ti graduate Indian mm. doctor hmm. ó ní University of Ibadan Yorùbá ló sọ jáde lẹ́nu ó ní University of Ibadan ló ti graduate ṣé ti yẹ yín sìn wọ́n ní wà ó nítorí pé owó owó owó owó skulu ní ní nàìjà ó lẹ́sìn sílùú àwọn àwọn dẹ̀ ń kọ́ àwọn dáadáa yorùbá sẹ́wọ̀n pé yorùbá èkó lè mí sọ yorùbá sẹ́wọ̀n àwọn yorùbá àbàdàn yorùbá lókè yẹn òun ló sọ jáde lẹ́nu. Hmm. lẹ́yìn tó kọ́ṣẹ́ tán ó ṣiṣẹ́ káàkiri ìgbèríko pèkì sẹ́wọ̀n kó máa ṣe ó máa ṣe ó máa ṣe practical ó ṣe practical káàkiri iléṣà gbogbo ẹ̀ ìgbà ó wá ṣiṣẹ́ dáadáa kó tó padà lọ sí India kó tó ṣẹ̀ṣẹ̀ padà wá sí UK tó ṣiṣẹ́ ṣẹ̀rí ikọ̀ báyẹn and the best doctor tó wà ní America and UK not the best doctor nurse ni ní bíbá Nàìjíríà ni ah. Nàìjíríà ni so gbogbo nǹkan yẹn tó wà nílùú wa tẹ́ pé ká fi develop ìlú wa wọ́n á jẹ́ káwọn ọmọ sá kúrò nílé wọ́n wá fi develop ìlú onílùú àti gbèsè àti gbogbo ẹ̀ ṣé ìlú òyìnbó tí wọ́n ti àwọn èèyàn wà ìṣòro pé ó tẹ́ àwọn èèyàn lọ́rùn ni bàbá kò sí kankan bíbá yẹn gbàgbé gbàgbé gbàgbá ẹ o ibi lẹ́ẹ̀ máa ti ṣiṣẹ́ lẹ́ẹ̀ máa ti náwó ẹ o hmm, hmm. ẹ lè sọ pé parí oṣù mo ní sẹ́fìn o ẹ lọ béèrè tó bá yẹ ká àwọn tó ń gbé nílùú òyìnbó ẹ lọ béèrè ẹ gbọ́dọ̀ kí n sọ pé ẹni sẹ́fìn kan nú báńkì ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ méjì mẹ́ta ẹ hmm. ti fi kan bọ́sì ìdì kan aṣọ yìí tẹ máa ma fi ṣéǹjì ó gbọ́dọ̀ wà nínú abáàgì yìí ni ẹ máa fi ṣéǹjì kẹ́kẹ́ ló kan kẹ́kẹ́ àbíkẹ́ wọ àárọ̀ kẹ wá lọ wọṣẹ́ alẹ́ hmm. ṣé gbèsè ayé nìyẹn ṣé irú iṣẹ́ tá à ń ṣe lẹ́kọ̀ọ́ tá à ń ṣe láfíríkà nìyẹn à ń ṣe hmm. báyìí láfíríkà náà hmm, kẹtọ lè ní sẹ́fìn ìlú yẹn gbọ́dọ̀ ṣiṣẹ́ mẹ́ta mẹ́rin tẹ́ bá fẹ́ ra ilé nílùú yẹn gbọ́dọ̀ ṣiṣẹ́ mẹ́ta mẹ́rin ẹ̀yin àti ìyàwó yẹn máa ṣiṣẹ́ ah. ẹ máa ṣiṣẹ́ ọmọ gan ọmọ mi ò mọ kò mọ yẹ dáadáa kò mọ bàbá ẹ̀ torí bàbá ti lọ ṣiṣẹ́ láàlẹ́ nígbà ah. tí yaba máa fi close bàbá gbaṣẹ́ lọ́wọ́ ìyá gbàtí hmm. yaba máa sáré wọn mo lọ sí skul parapara parapara ọmọ gan ẹlòmíì ò ní time láti dúró kó jẹ educate ọmọ hmm. gbèsè wà lẹ́yìn hmm. tó wò tó ìgbésí ayé rere kọ́ lèèyàn ń gbé bìbà kò sí àyè pé gba ẹmu láyè gbádùn tí mo fẹ́ lọ fi jayé ẹ ti wò pé hours yìí tó fún mi níṣẹ́ one two three four five six ah irọ́ o iye kan mo ti gbà o mo fẹ́ sọ bíìlì o mo fẹ́ sọ kínní o ah, mo fẹ́ ra bus pass o àwọn ọmọ mi máa jẹun àwọn ìbọn mi wà lẹ́kọ̀ọ́ so ẹ gbàgbé ń pa ìyá ọgbọ́n máa ń sọ fún yín láti bẹ̀rẹ̀ pé pé àní rí justice wa bá ń larọ ni ó lè bẹ̀rẹ̀ sùúrù ló gbà ẹ ti sọ bẹ́ẹ̀ ẹ ti sọ bẹ́ẹ̀. bàbá máa sọ fún ẹ gbàgbé ẹ ẹ tutù ẹ hmm. dànù bàbá ìdálẹ́ ká tutù ṣà nípa àní rí yẹn a máa rí. àwọn ẹ̀yọ́ ni bàbá bàbá yẹn sunkún ó sunkún sí ọlọ́run lọ́rùn omi tí ẹ béèrè àánú ọlọ́run dẹ̀ fún ní àánú mm. kò dẹ̀ tí sí kò dé ìtọ́nítàn tó ń pa òjíṣẹ́ ọlọ́run bàbá a kì í pa òjíṣẹ́ ọlọ́run bàbá kì í ṣèyàn ló sà yín ló sà òjíṣẹ́ ọlọ́run ní àmì o a máa ń bí òjíṣẹ́ ọlọ́run ni o a máa ń bí wòlíì ọlọ́run a máa ń bí ni láti inú orí láti ibi bá ṣe bí jésù la máa ń bí òjíṣẹ́ ọlọ́run ẹni tó bá fọwọ́ pọ̀ wọ́n wàláì kò ní kò ní bọ́ọ̀nù ẹ̀ tí ó fi gbogbo ilé ẹ̀ máa rún sí ni ó máa ń sin àwọn tó bá jẹ́ wòlíì gidi ẹ lọ béèrè lọ́wọ́ wọn hmm. wọ́n ṣàlàyé fún yín tó hmm. ṣe bí ta ló bí sheik kò sẹ́ni tó bí sheik ṣé kò sọ ọmọdé ọmọ kékeré sheik ni kò sẹ́ni tó kò sẹ́ni tó ń yàn wọn wọ́n bí wọn ni ààrẹ ni tó lé tó ń ka kúránì tí ọtí kò sẹ́ni tó kọ wọ́n bí bẹ́ẹ̀ ni sọ kéèyàn kan wá mú yẹn kó da dùbúlẹ̀ kó fọbẹ̀ sí lọ́rùn kó sọ pé Ọlọ́run so bó ṣe wà nìyẹn ẹni sùúrù wọ́n bọ̀ ni wọn ì dé. ẹ ṣe wọn tí ì dín jẹ́ tuntun platform lẹ́sẹ̀ ẹ ṣeun ìyálòde wa ẹ ṣeun màá ojú òní tì yín adúpẹ́ mọ́. tẹ̀bí tara tójú ló mọ̀ ó tún síyá o. ẹ wá tó kan ọ̀rọ̀ tó tó fà kíkì o. ètò alánú baríka àti oníkejì o. àràgbá yàmúyàmú ṣòwò lè tó yẹ. ètò alánú baríka àti oníkejì. ti dọ́jẹ́ o. mo kí yín o. ẹ káalẹ́ mà mọ́mi wa mrs josephine obidipẹ láti dublin. josephine ló ń sọ̀rọ̀ ọmọọba king jesus. ẹ ṣeun màmọ́ mi wá ẹ káàbọ̀ sórí ètò. ṣé gan ni pẹ̀lú gbogbo ètò yín lójoojúmọ́ à ń gbádùn ìgidì. àwa ọkùnrin àwa ọkùnrin abínú sí yín. bẹ́ẹ̀ ni o. torí ẹ fàǹtí àdùfẹ́ ẹ̀yin ló ń gi lẹ́yìn ọgbà gbogbo lẹ́yìn tiwa. lẹ́wà fún kílẹ̀ yẹ̀wà lówó ẹ̀ fún kílẹ̀ yẹ̀wà lówó. ẹ̀yin ni gilẹ̀ ẹ má wọ̀rí ẹ̀yin ni gilẹ̀ yẹn ọgbà àwọn ẹ̀yin lágùn taṣọ lò wá. iṣẹ́ yẹn àgùn mọ́ àgùn mọ́. adúlódé dèdè àgùn mọ́. <laughs> mọ́mì ẹ jẹ́ mọ̀ ẹ ti wá jẹ́ kí ẹ ti jẹ́ káàjá ìfẹ́ mọ̀ sọ̀rọ̀ sí àwọn ní òsì tọ́jọ́ nìkan làwọn ọmọ gbowó mọ̀rọ̀ ti da. <laughs> wọ́n ní ṣé kí máa jẹun ni wọ́n ní ṣé kí máa jẹun ni. gbòǹgbò ìdílé ìdílé jésè ṣẹgbọ́ ẹ̀yin sì ni o ẹ ṣeun yín gan ni mo ṣe kí àǹtí àdùfẹ́ wa náà dáadáa wọ́n òun happy july to to hmm. us gbogbo àwọn ọmọ july mo kí gbogbo yín o happy birthday. àwa nìyẹn o. <laughs> grandma us happy birthday in in uh, arias ma. amen ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti dá sí ètò náà pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá bẹ́ẹ̀ ni wọ́n ń sọ là ń gbọ́ là ń lẹ́yìn lórí lórí platform yìí ṣe rí ilé ìtẹ́wá gbé wá lálẹ́ yìí ó yẹ ká ti mọ̀ láti bẹ̀rẹ̀ òótọ́ ọ̀rọ̀ ti ń fi ojú hàn díẹ̀ díẹ̀ hmm, díẹ̀ hmm. díẹ̀ òótọ́ ti ń fojú hàn torí pé kí ni wọ́n lè parọ́ fún wa pé ìta ni ìmọ́lẹ̀ kù sí inú ilé ló kù sí torí tó bá pé ìta ló kù sí ni wọ́n á gbé lọ sí mọ́ṣúárì ibẹ̀ náà ti máa ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe hmm. but inú ilé ló kú sí inú ilé yẹn náà náà ti ṣe empowerment inú ilé yẹn náà ti ṣe gbogbo nǹkan tó ṣe náà ti wọṣọ sí i lọ́rùn náà ti fi èwú sí létí kò sẹ́ni tó lè purọ́ fún wa because a kì í ṣe ọlọ́pọlọ dúdú gbogbo wa la gbọ́n gbogbo wa ọlọ́run fún lóye tiwọ̀ tiẹ̀ náà so wọn lè parọ́ fún wa rárá ṣé wàá rí àárín òun àti Ìyábọ̀ àti Wùnmí ó ti ó gbogbo ẹ̀ ti ń dàrú lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ torí pé kí ni ẹni tán ẹni tó kú tán pa mo gẹ́gẹ́ bí gbogbo àwọn èèyàn ti ń sọ èmi náà ti sọ fún yín rí àyànfẹ́ ni àdè kì í fi kò sẹ́ni tó gbọ́dọ̀ fi ọwọ́ kan àyànfẹ́ ni àwọn anointed ẹ̀ kò sẹ́ni tó gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n ẹni tó fọwọ́ kàn wọ́n wàhálà ni. Hmm. ẹ lè rò pé ẹ pa wọ́n ṣùgbọ́n ọlọ́run gangan ló ń ṣe ìdájọ́ lọ́wọ́lọ́wọ́ ṣé ń gbọ́ mi. àgbọ́yé mọ́ mi. à ń dáadáa tó clear. kò ṣe wọn ò ṣe pa irọ́ ni kò sẹ́ni tó lè fọwọ́ pa tó lè pa àyànfẹ́ ọlọ́run àbí àwọn tí ọlọ́run rán tá a bá ka báìbù dáadáa rí gbogbo wọn ẹni tó pa ẹni tó ṣe tó bìtúrè jésù ẹ wo tó ẹ tó gbẹ̀yìn owó tó lóun gbà gan kò lè ná kò ṣeé ná fún ó di wàhálà àwọn tó tún fún gan wọn ò tún lè gbà mo ti sọ fún yín rí so many bẹ́ẹ̀ tó jẹ́ àwọn àyànfẹ́ ọlọ́run tó jẹ́ pé ẹ lè fi ọwọ́ kàn wọ́n kò ṣeé ṣe ni so ojú tí ọ̀rọ̀ ti ń fojú hàn ó ti ń fojú hàn bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí bẹ́ẹ̀ la dẹ̀ ṣe máa gba for Mohbad lágbára Ọlọ́run kò sí nǹkan kan tó lè dá dúró torí pé kí ni ó dùn gbogbo àwa tá àti ẹ̀ mọ ọmọ yẹn rí àwa tá a rí tá àti ẹ̀ gbọ́rin rí ìṣe tí wọ́n pa yìí ni gbogbo nǹkan ṣẹ̀ṣẹ̀ wá ṣò sí mm, mm, everybody mm. kò dẹ̀ ń ṣe ní ìlú wa nìkan ó káàkiri ó ti dá Amẹ́ríkà ó ti wọ́n ti ṣe peaceful rally ní UK náà bó ṣe máa máa lọ nìyẹn o lágbára Ọlọ́run so ẹ ṣe gan ni o. ẹ ṣe mọ́mi wa mà. ẹ ṣe mọ́mi wa láti Dublin ẹ ṣe mà ẹ ṣeun ẹ pẹ́ fún wa ẹ ṣe máa dúpẹ́ máa o. ẹbí tara tójú ló mọ ó tún síyá o. ẹ gbé tó kan tó tó fàjíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. ẹ ká lẹ́ mọ́mì ẹ káàbọ̀ sórí ètò mà. yes sir a máa tún yín ṣe o. àmì o ìyá ìjọ ìyá ìjọ kí o ètò rẹ̀ ẹ kalẹ̀. my big sister yes ah. ma àǹtí àdùfẹ́ agbẹ́rù ah. ẹ máa kú iṣẹ́ olúwa. ẹ mọ̀ kí àǹtí àdùfẹ́ jàre àwọn èèyàn ti kí wọ́n jù. Ah, ní ìmọ̀ kí wọ́n ṣe mọ̀ pé baálé ilé lẹ́yìn fún gbogbo obìnrin. Oh náà la máa fún lówó láti lè ṣóúnjẹ wọ́n máa ṣóúnjẹ fún yín. wọ́n wà fún wa jẹ́ wọ́n fún wa jẹ́. àǹtí àdùfẹ́ lè ṣe báwọn ẹ mọ̀ fún wọn jẹ lóúnjẹ ẹ fẹ́ kọ́rù ni ẹ jẹ́rìí mi màá mi mọ́ fún mi. Ah, ẹ má ẹ jẹ́ kí ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ṣe bẹ́ẹ̀ kọ́ má lọ yọ wá ń sẹ́tì ẹ má wọlé a máa sẹ́ndì owó oúnjẹ bá mi ro àmàlà fún wọn. ó dà mà. pẹ̀lú ah. ẹ̀fọ́ ṣọkọ àti tẹ́tẹ́. ẹ bá pa òkúta tó láwọ alágbé má wọ ẹ bá tó ń jẹ kó má jẹ kọ́ rù o. ọrùn tiẹ̀ ti gùn ọrùn ti gùn àti àwa mọ̀ tá a fẹ́ fi tọ́rọ̀ àìsàn. <laughs> Ah, mo sì rí yín pẹ̀lú àwọn fáǹsì náà tẹ jókòó tẹ rọ́bọ́ọ̀sì iṣẹ́ ọwọ́ ọmọ ilé àtàdé àdùfẹ́ nínà. ẹ ṣé o ẹrù ojú yín dán ah. ẹ ẹkú iṣẹ́ olúwa. yes ma. ẹkú iṣẹ́ takuntakun. sẹ́ni gbogbo àwọn tẹ kó sórí QH radio yìí mọ́tẹ́ ti gbé rí gbogbo wọn. wòlíì wà nínú wọn hmm. àfa wà nínú wọn oníṣẹ̀dá ẹ̀ pọ́kọ̀tẹ̀ sọ lẹ́nu wípé mú mi ẹ pé mo sọ fún yín láì mọ iye ìgbà nǹkan tí ò bá di fúnra ara ẹ̀ tó sọ fún ẹ kó sọ fún yín tó tú àṣírí yẹn fún mi àwọn gbogbo àkọ́kọ́ rọ̀ sí wa. ẹ sọ bẹ́ẹ̀. omi kọ́ ló bí ọmọdé yìí ṣé wàá rí ẹni tó bí ọmọ yẹn sídà kí wọ́n ti pay ẹ̀ off àbí kí wọ́n ti yànkì ẹ̀ dànù wọ́n wá gbé sí ìkí àwọn mi. tó hmm. ti yẹ yín nísìn tí ó gba hmm. àṣírí yẹn mo sọ fún mi pé òun mi kọ́nà jẹ́kẹ̀ mi ẹ̀gbọ́n gbogbo pátápátá wọ́n ti mọ àṣírí ọba wọ́n ti mọ àṣírí ara wọn tó dẹ̀ possible kó wà láíláí kó gbàṣírí yẹn sí mi sínú hmm. ẹ̀yẹn kọ́ sílẹ̀ hmm. ṣé wàá rí àwọn nǹkan tí wọ́n ṣe ó kọ́ dùn mí wípé ìyá Mohbad fún ẹ tẹ́yẹ̀ máa bí lọ́wọ́ pé kí ni Mohbad ń bá fà kò ní lè sọ síta hmm. tí ọmọ yẹn bá fà ó rìgẹ́tì wípé ẹbí mi àmọ́ yẹn ó gbọ́ ó pẹ̀lẹ́ tó gbà bọ̀dẹ̀ ọpọmọdé kò ń ṣọmọ ọmọ ọmọ ẹ̀ jẹ́ kí lòun á bọ̀ ọ̀rọ̀ fún kí nìkan tó ń parọ́ fún ṣé nítorí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ọ̀nà mi ìfẹ́ máa dárúkọ ní ká má dárúkọ wọ́n filẹ̀ kan lọ mí ètí bí jésè ń ta torí ẹ̀ mú sákò ń bẹ́ mi pé mi kọ́ lọ kí lálẹ́ síbẹ̀ yẹn mi máa yà mọ̀ wà kí má kọ́lé hmm. torí kò sí ọ̀rọ̀ fún mi pé wọn ò nígbà lọ́wọ́ mi lọ́jọ́ iwájú hmm. wọn á gbà á wọn á fi ṣe ẹjọ́ ṣé wàá pọ́síbù ni ṣé wàá dáa gbọ̀gbọ̀gbọ̀ nǹkan tọmọdé yìí ṣe fún yín gbọ̀ngàn tó fi dojú kú ó sì ń yà mí lẹ́nu bọ̀dọ́mọdé yẹn ò sùn ìgbà míì yẹn máa rí nínú igbó lábẹ́ igi á wà níbẹ̀ ìgbà míì á kúrò níbẹ̀ á da fẹ́fẹ́ á fẹ́ wọlé ẹlòmíì ẹnìyàn á wò pé ta tún lélẹ́yìí hmm. tó kọ̀ ń lọ káàkiri torí pé ẹ̀mí ẹ̀mí ẹ̀yẹn kò ṣe kínní. kò tí ì sinmi. wọ́n fún wọn ní consign wọ́n sọ fún yín wípé ẹ má dá ọba lóhùn o wọ́n fẹ́ wọ́n fẹ́ scope yín ni ẹ má dá ẹ má dá àwọn ẹ dá sí níwọ̀nba bọ́lá bá ṣe fún yín lórí ọ̀fẹ́ hmm. pé mọ̀ kí wọ́n ti fi yín sínú ìwé kan wípé ẹ lọ sí QH radio a ti sọ fún wọn cover announce no ẹ ti fún special announcement yìí o ẹ hmm. kí wọ́n lọ sí gbogbo orí gbogbo èrò wọ́n lọ sọ níbẹ̀ wípé báyìí báyìí lọ́rọ̀ ṣe rí hmm. ọ̀tọ́ bá ṣe DNA fún Wùnmí kò ní bá ìjọ ọmọdé yẹn mu torí wọ́n fi sí nkí àwọn ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ ní nǹkan ló bi látinú kì í ṣe òun ló bí so gbogbo kíní yẹn tí wàá fẹ́ jájọ wọn lójú èèyàn kì í pòṣìṣàn náà kó lọ kó lọ kọ́fì mi ò rí rí tó tiẹ̀ tàwọn arúgbó yìí nínú tí mo wà mo dásítẹ́ǹtì márùn-ún ásítẹ́ǹtì karùn-ún tó ṣe karùn-ún wá mo ti wà náà jẹ́bá tí mi kó ó dẹ̀ ń pè mí wípé òní kò wọ́n àlàáfíà mi mi kò pósì kẹ kò jíṣẹ́ ọlọ́mi ìsọ àwọn onírọ́tọ́ lọ́hùn-ún òyàn o but kí wẹ́ẹ́ ṣe jù tuale sa mo gbóṣù hmm. bá fún yín. ẹ ṣe mọ ọlá yín ni iṣẹ́ lẹ̀ ń ṣe o ọlá yín ni iṣẹ́ lẹ̀ ń ṣe o ọlá yín ni iṣẹ́ lẹ̀ ń ṣe o a sì ń bọ̀ níbẹ̀ yẹn sẹ́ẹ̀ tó bá yẹ máa kó gbogbo wa síbẹ̀ àwa bọ́ sínú kí wọ́n ṣe jù àwa rọ òjò àdúrà síbẹ̀. bẹ́ẹ̀ni. bàbá mi ebi tẹ́ ń lọ ọ̀nà tẹ́ sì máa lọ tẹ́ sì máa dégbò níbi báyìí gan àwa máa dúró fún pé kí wọ́n ṣe èdò lélẹ́yìí hmm. ẹ máa wá sí ní àṣọ lọ́wọ́ ọba yẹn sunkún nínú ẹ̀jẹ̀ nu omi díẹ̀ nù. bẹ́ẹ̀ni lórúkọ Ọlọ́run gbàdúrà fún iṣẹ́ ẹ ò ní sunkún lórí. àmín o àmín àmín àmín. ẹni bá náà máa fọwọ́ kan ọmọ ológo nínú ilé yìí ẹ̀mí wọn á tẹ̀ wọlé pátápátá. àmín àmín àmín. ogun ò ní borí yín. àmín iṣẹ́ yóò ní dàrú o ẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò tó dáa ni ẹ ṣe débi èrè ẹ ṣe débi ògo ojú òní tì yín ọlọ́run wà lẹ́yìn yín o yàn ti wà lẹ́yìn ẹ kọ́ntínú sà mo fi lórí wa lọ́wọ́ ìgbókùn ní borí kí o ṣe ẹ ra sà a máa sẹ́ndì owó oúnjẹ ẹ máa ẹ káàbọ̀ mọ́ ẹ máa sẹ́ndì ẹ̀ ládùn o àdúgbò ò ní fún alóúnjẹ o. àwọn máa sẹ́ndì ẹ̀ tó lè máa ṣe bẹ̀ fún ẹ̀ ẹ ṣe o ẹ ṣe o ẹ wá gbé tó kan ọ̀tọ̀ tó fà o. ètò alánú báríkà àti oníkejì o. àràgbá yàmúyàmú ṣòwò lè yẹ. ètò alánú báríkà àti oníkejì. àràgbá yàmúyàmú ṣòwò lè yẹ. ètò tán fi tọrọ ètò tún ti dọ́dẹ o. ètò tí ó láfi yọ tí ó láfi wẹ́. ẹ ló máa mọ́mì wa girama ọlọ́jọ́ òbí. ẹ pẹ̀lẹ́ sá o tí à ń gbọ́ mi sá. bẹ́ẹ̀ ni màá orí ètò orí ètò lẹ́wà. ó pariwo díẹ̀ ní sẹ́ ń gbọ́ mi sẹ́ ń gbọ́ mi. àgbọ̀ yìí orí ètò lẹ́wà orí ètò lẹ́wà. mo kì í aláàjì ayé bọ̀bọ̀ mo kí gbogbo yín sẹ̀ ọ̀rọ̀ kí àjùfẹ́ kọ́ má fi àjùfẹ́ ìkọ̀yé mi sí o ṣe bá ti fún yín ní gbogbo oríkì tí. ọmọ kìíní àgbẹ̀dọ́ ní afẹ́ àmọ́gàjẹ́ a ti fún yín káyé gbogbo ẹ̀ mọ́ bábà ti tọ́ tiẹ̀ ilé àjẹmà tọ́ tí. ó ti ń pèrè ẹ̀ fún ìfẹ́kúrẹ́ tí ń kiri ẹ̀ fúnra ẹ̀. àbí ọkàn ń dùn inú ń bí wa náà ni. happy birthday to you happy birthday to you. Ah, ẹ lè sọ pé kọ́lá eh, happy birthday to you grandma happy birthday to you. Eh, eh, bàtà nù òun ṣáà ló ń ṣe gbogbo àwọn àwọn tó ń jẹ ẹ̀fọ́ ẹlẹ́ ọlọ́mọdọ́rọ̀ wọn. wọ́n ah, kí gbogbo ní ẹ̀kọ́ ètò. yes ma. Ah, a fi yín àṣà yín aṣọ gbogbo. a ti dákẹ́ o a ti dákẹ́ o a ti dákẹ́ mà. náà agùntàn aṣọ lò ní wá adúmọ̀ adán ni wá bọ́ọ̀lù mọ́gájì náà ni wá. Ah, ah, ẹ dẹ̀ máa sọ tiyín náà sí i <laughs> ní kẹ̀kí borí láti ilẹ̀ ah, ayé bá wọn sọ pé kẹ́ mọ́mí máa ṣe ọmọ máa sọ o ó máa máa kí àwọn ọmọ máa kí. àti mo mọ́ra o àní sọ̀rọ̀ mọ́ o. ẹ jẹ́ ń tẹ́ ó ti dá jàre ẹ kí a sọ̀rọ̀ ẹ kú iṣẹ́ àkójà ní oríṣiríṣi news tó ń wọlé òtẹ̀ ó tẹ̀ ti sú èmi pẹ̀lú gbogbo èèyàn kan ló ṣe èèyàn kan ló ṣe kú wọ́n ní ewu lẹ́ ń sọ nísìnyí náà tó rọ́rọ̀ tó lè rí tèmi tẹ̀ fẹ́ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ẹsọ ẹ tẹfẹ sọ wa. ọ̀rọ̀ tí ọ̀rọ̀ kan ló jáde tí wọ́n ní Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ kan ó nínú ilé ni Mohbad kú sí Wùmí dẹ̀ sọ pé ìgbà tán ń gbé lọ lójú ọ̀nà òun ló kú làwọn ń gbé yẹ̀wò pé kí ló lè fa tí ọ̀rọ̀ yẹn fi yàtọ̀ síra wọn torí Ìyábọ̀ náà wùmí náà ni òun náà ṣiṣẹ́ fún tí wọ́n dẹ̀jọ́ hmm. wà papọ̀ àwa ọmọ tó ní tọrọ wọn tó fi yàtọ̀ n tà ń yiri wo lórí ètò nìyẹn bọ̀. ọ̀rọ̀ wùmí àtọ̀rọ̀ Ìyábọ̀ yàtọ̀ expect tẹ̀lé ilé tí ò bá ní foundation confusion ni hmm. enemy àti enemy wọn máa bára wọn jà wọn ò hmm. stand a house that is divided bóyá nǹkan tẹ̀ ń sọ nìyẹn kò ní kó dàbẹ́ ni pé gbọ́ nǹkan yẹn dáadáa nǹkan tẹ́mi ti ẹ̀kọ́ fẹ́ sọ lánàá because mi ò ráyè wọlé lánàá tí wọ́n sọ pé wọ́n láwọn náà ti ń ṣe justice for Mohbad nísìnyí o láwọn náà fẹ́ wá justice ìdáná yẹn lè tẹ̀ sọ irọ́ ni o wípé èmi ò believe in that bóyá wọ́n máa lọ wá èèyàn kan tó máa ní kíyàn fi iye ẹ̀ṣẹ̀ ìra ẹ̀ṣẹ̀ sacrifice wọ́n wá sanwó fún gbogbo nǹkan tó bá ti sọ tó ti ṣe wá ìyá lòun lòun tọ́ ìyá lòun lòun ṣe wọ́n á gbówó lé lọ́wọ́ wọ́n fi wẹ́ra wọn mọ́ nǹkan tẹ̀mí sọ nìyẹn wípé lánàá yẹn nǹkan tí mo ti ẹ̀yìn rò jẹ́ pé irọ́ ni gbogbo ẹ̀ wọ́n fẹ́ da èèyàn kan ti wà ń bẹ̀ tó fẹ́ forí gba kú tó fẹ́ forí gba claim claim tó dẹ̀ máa ní òun lòun sọ̀rọ̀ vocabulary lọ òun lòun sọ̀rọ̀ pé báyìí ló ṣe báyìí òun ni wọ́n bá wí òun ni wọ́n ṣe kọ́mọ̀ wọ́n dẹ̀ ti sọ wọ́n dẹ̀ lọ sẹ́wọ̀n lórí ẹ̀ kò dẹ̀ ní mind Ah, ṣé ojú pé hangi ni ok ok ó dà pé grammaticon grammaticon tó ayégbẹ̀ngbẹ̀. alhaji ọ̀rọ̀ yìí dàbí pé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò yìí pé. ẹja fún èèyàn bíi méjì mẹ́ta láyè sí èèyàn méjì péré ẹja fún méjì láyè èèyàn méjì la máa fún sí lẹ́yìn ilé ìkàwé àgbàgbẹ́ lọ́lẹ̀ tó láti ń pẹ́ ẹ kálẹ́ o ẹ káàlẹ́ sà. jagun jagun jagun ẹ káàbọ̀ sórí ètò. àwa nìyẹn sà àwa nìyẹn ṣọlá sọ̀rọ̀ látàrí gidi jagun kí wọ́n ṣe rédíò. ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ sà ẹ kó ètò. ẹ káàbọ̀ sórí ètò ẹ kó lè dà ọlọ́run kúkú fún wa jì. àwọn àmì àmì. sẹ́rí sẹ́rí ọ̀rọ̀ lórí Ìyábọ̀ Òjó tẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ̀ ìgbàdé mi náà gbọ́ ìgbà mo gbọ́ ní Twitter tó ti sọ̀rọ̀ sẹ́rí mo sọ kankan mo ní sẹ́rí gẹ́ yìí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ìyábọ̀ Òjó hmm, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí pé kí ni torí pé òun ló bẹ̀rẹ̀ kínní láti ilẹ̀ tó ti rẹ̀ so nǹkan tó dé mọ̀ ìwọ̀nba nǹkan tó mọ̀ ló fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí láti ilẹ̀ gbogbo èèmù pọ̀ ní wípé Sam Larry and Naira Marley àwọn ló pa Mohbad ìjẹ́wọ́ tán fún hmm. un ó ti rí báyìí but tìgbà tó hmm. wá wọnú agbami tó ti wá hmm. nǹkan tó ṣẹlẹ̀ òun ló fi step back hmm. ṣé ti rí báyìí òun ló fi step back but still náà ní ò jẹ́wọ́ tó òun mi jẹ́wọ́ fún dé stage kan but kò jẹ́wọ́ tán òun mi ò jẹ́wọ́ tán fún wípé bó ṣe lọ bó ṣe lọ lélẹ́yìí òun mi ó kàn sọ̀rọ̀ yẹn ó kàn sọ bí half fún nínú ẹ̀ ni wùmí ò tí jẹ́wọ́ tán fún Ìyábọ̀ Òjó bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí pé kí ni tẹ́ ẹ bá rí àárín yẹn ẹ máa rí pé Wùmí wọ́n hospital ni Mohbad kú sí ńgbà tó yá wọ́n nínú mọ́tò ló kú sí Ìyábọ̀ Òjó sọ́nsìn onínú ilé ni Mohbad kú sí hmm. ìyá ẹ̀ máa sọ ìyá ẹ̀ nínú ilé ni Mohbad kú sí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ti rí pé kò nà tán fún Ìyábọ̀ Òjó tó bá tó nà fún Ìyábọ̀ Òjó ni Ìyábọ̀ Òjó ni mẹ́tọ̀ pé inú rẹ̀ ni Mohbad kú sí bẹ́ẹ̀ ni kò nà fún Ìyábọ̀ Òjó ni àwọn àṣírí kan sì tún wà sì tún wà tó jẹ́ pé Ìyábọ̀ Òjó gan ti gbọ́ tí ò tí tẹnu mi jáde gangan fún Ìyábọ̀ Òjó pé à bó ṣe lọ bó ṣe lọ lélẹ́yìí sẹ́rí kan tó wà nídìí kínní ò ní agbára gan sẹ́rí tẹ́ bá ní àríkọ́ mẹ́ ẹ̀rí àbúrò ẹ̀bẹ̀ ńgbà tá àbúrò èdè àti àyàsí sọ̀rọ̀ àbúrò èdè sọ fún Wùmí wípé nǹkan táwọn pípù yìí níìdì òun ni pé kó o jáde kó o sọ nǹkan tó pa ọkọ ẹ nǹkan tó nídìí lọ́wọ́ nìyẹn ṣé ò dẹ̀mọ̀ kó o ti sọ fún mi bọ́dọ̀ ọmọ ṣe jẹ́ ṣé o bọ̀ hmm. tẹ́nu mi kọ́lẹ̀ tí náà ti máa gbọ́ jáde síta kó o lọ sọ fún wọn tó jẹ́ bẹ́ẹ̀ àbúrò ẹ̀bẹ̀ ó mọ bó ṣe ń lọ ó ti mọ amòmí ti jẹ́wọ́ pátápátá fáàbù ẹ̀bẹ̀ but kò rẹ́dì láti jẹ́wọ́ fáwa tó kù. Hmm, hmm, hmm. so wọ́n fẹ́ property property tí wọ́n ẹ eh, Mohbad ní òun ló wà lójú Wùnmí tí Wùnmí fẹ́ gbà property yẹn gọgọgọgọ ló ń lé kò ń ṣe pé bóyá ó ní nǹkan míì gẹ́gẹ́ bó ṣe sọ pé ọmọ tó gbé dání yẹn àwọn òṣùwọ̀n pọ̀ mọ́ ẹ̀ ni èmi gan mọ́ àṣẹ̀tẹ̀ kò ń ṣọmọ ẹ̀ wọ́n fẹ́ lo àrùmọ̀kọ́rọ́ kan fi gba property wọ́n fẹ́ lo ọmọ yẹn fi gba property Mohbad ni bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ lo ni ẹni mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ náà Karimo ó sọ ó ní ọmọ tó fi ṣọ́ ẹ kí kankan bá ṣe ọmọ tó fi ṣọ́ ẹ ẹ̀yin náà ẹ̀wọ̀ ẹ̀wọ̀rọ̀ yẹn ẹ̀rí pé ẹ̀ ó gùn gan ọmọ tó fi ṣọ́ ẹ kò sọ pé ọmọ tó bí o ó ní ọmọ tó fi ṣọ́ ẹ ẹ̀yin náà ẹ̀wọ̀ náà ẹ̀wọ̀ Ewo! wo àmọ̀bádì ti máa ayé wọn wọ́n si máa pada sọ nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣèbọ́rọ̀ tí gbogbo ẹ̀ ti tó ń tó ń ẹ ma di bíi pé another ok ẹ ọba eni ọba ní òun náà ti support lati wá justice pété ìjọ ìrọ̀ bá sọ̀rọ̀ ìjọ ni ẹ̀yábọ̀ ìjọ ìgbà wọn bá sọ̀rọ̀ wípé òun náà sọ pàtì òun ti sọ pé kọ́ wá kọ́ òun náà wá justice for ọmọ yìí òun gbọ́dọ̀ mọ orúkú tó pa so Ìyábọ̀ Òjó náà wá sọ̀rọ̀ ó ṣe jẹ́ ó jẹ́ ó ṣe jẹ́ the same time ọgbọ́n náà kò jìnnà síra wọn rárá ẹ jẹ́ ká wà rí yẹn so jíjẹ́ tọba gan jẹ́ ìrọ̀ bẹ́ẹ̀ máa ka tọ̀ra wa irọ́ ń bẹ́ẹ̀ àwa ní ká wà very careful pẹ̀lú ẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ kó lọ sí ibi tí bàbá Mohbad fi sọ̀rọ̀ kóun lọ sílẹ̀ kó lọ sọ̀rọ̀ kí gbogbo ayé gbọ́ bẹ́ẹ̀ni kódà release àwọn tó wà ní police station àwọn tó kó sátìmọ́lé because ìwọ tó fẹ́ justice fọ́mọ tó ń arrest àwọn tó ń wá justice fọ́mọ ìwọ tó fẹ́ justice fọ́mọ tó ń sọ fún yọkọ yìí pé wọn ò lè rí justice fún tó tún wá padà wá tó ní ìwọ náà ti support àwọn tó ń wá justice ṣé ọ̀dẹ̀ ló pè wá ni ṣé a fún ni a fún là ẹ wo ẹ lọ àṣírí wọn máa tú ẹ gbà bẹ́ẹ̀ ẹ ti ní ká má ṣe pé because irú títí bá ti sọ̀gbà nínú àbí mi hmm. but mi ni mi ò ní ṣépè mi ò ní mọ̀mọ̀ mi ò ní ṣépè. ẹ ṣe o gan ni ẹ ṣe ìdàgbọ́. ọ̀rẹ́ mi pé láìpẹ́ àṣírí wa tú. àbí ẹ ṣe. bọ́dà bọ́sà. Ah, ó ga o ọ̀rọ̀ yìí ní agbára. ó lágbára aláàjì látàrí pé. a kí mọ́mì wa dikines dikines ọláìdé láti Chicago. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sáré wọn. ẹ káàbọ̀ sórí ètò lẹ́yìn kọ́ọ̀lù yìí ó kẹ́yọ̀kan tá a máa mú. ẹ kú ètò aláàjì. Mr. Benjamin láti Maryland. <coughs> Benjamin láti Maryland. <coughs> ẹyẹ méjì ìjà sá. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni ẹyẹ méjì ìjà sá o <coughs> ẹkú ẹkú ètò ẹkú ọgbọ́n ìmọ̀ àti òye ẹ̀dẹ̀kú ìfọ̀mù ènìyàn ṣe. àwa nìyẹn sá ẹ bá wa dá sí. Alhaji hmm. àwọn tó ní street credibility pọ̀ sá. Hmm àwọn tó ní sùn credibility wọn pọ̀ ọ̀pọ̀ kan ṣe gbogbo èèyàn náà ló máa jẹ́ ló máa jẹ́ òṣìkà èèyàn tó yẹ yín kí ẹ gbogbo nǹkan tí ọba yẹn ń ṣe yẹn géèmù ló ń play o hmm. géèmù irọ́ ló ń pa òwò àjọ sí sọ̀mùfàdì kẹta rárá rárá òun ti rí mọ̀ pé ń sè é ó ti débi olóògùn ti gbé ń sá ni o ó rí mọ̀ pé òun fúnra ti wá dórí ìta mẹ́ta báyìí òun ọdún tó fẹ́ yà sí náà torí òun fúnra ti róye pé wàhálà wà òun ló wá fi sọ pé òun wá justice for Mohbad òun wá justice for Mohbad kọ̀ọ̀kan má yẹ ká gbà láàyè o tó bá fẹ́ wá justice for Mohbad kò ń ṣẹnu láfi sọ kó kọ́kọ́ lọ release àwọn tó kó yẹn náà tó bá ti release wọn kó wá ṣe kó wá ṣe press conference kó wá hmm. bẹ̀rẹ̀ sí analyse gbogbo nǹkan tó ṣọmọ yẹn that is tọ́ba yẹn nìyẹn a ò kó yẹn jẹ a ò kó jẹ rárá then ṣe rí ti Ìyábọ̀ ọmọ kékeré ń wọ́ọ̀rì ẹ̀ ṣé dìdìní lórúkọ òun ta ló bí ẹ wọ̀rọ̀ tó ń sọ ó ní pé ilé yan níṣe ló rẹ́ǹtì ẹ̀ ta ló bí léèrè ọ̀rọ̀ pé ṣé ó àbò rẹ́ǹtì ní kí ló irú narrative wo àti push yẹn òun fúnra ẹ̀ tó ń kọ̀ fún àpè ilé ló kú sí òun fúnra ẹ̀ gan ọwọ́ ẹ̀ ti bọ́ nǹkan tó rò kọ́ ló bá aláàjì gbogbo wọn ṣe wà wọ́n ti wà confused àwọn tọ́jọ́ para wọn pọ̀ tọ́jọ́ di gbogbo rọ́ọ̀yẹn wọ́n ti máa para wọn pọ̀ tó wọ́n máa já iṣẹ́ yẹn máa jáde wọn lórí ẹ mọ̀ pé tí wọ́n bá ti pọ̀ jù èèyàn kì í lè defend ẹ̀ mọ́ òótọ́ lèèyàn máa lè defend hmm. kò sí defend fún wọn mọ́ aláàjì ibi tó ń bá lọ yìí mo sọ fún wọn mo sọ fún wọn gbogbo àmọ́ dẹ̀ máa ń tẹnu mọ́ mo ní kọ́ lọ fọkàn balẹ̀ káwọn kọ́ lọ fọkàn balẹ̀ báyìí kọ́ lọ fi ọkàn balẹ̀ kọ́ máa dúró láti ṣẹ̀wọ̀n wọn aláàjì ẹ kú ètò. ẹ ṣeun sá ẹ káàbọ̀ sá. ẹ ṣe gan ni broda benjamin ẹ ṣe sá. <sighs> ọ̀rọ̀ yìí ó lágbára. bẹ́ẹ̀ ni. ẹjẹ́ àtún wo ilé ìwà náà ṣókí ni kò kàn ní pọ̀ ni kò kàn ní pọ̀ ni ẹ ká lẹ́ mà. àwa ni yàrá ẹ má bínú o mo ti mo ń gbọ́ mísíkì ni mo bá sùn sórí fóònù o ìtì <laughs> ìta gbé wá ń bẹ̀ ni pé ọ̀rọ̀ kan jáde láti ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó lánàá níbi tó ti sọ pé inú ilé òun ni Mohbad kú sí ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí Wùmí sọ ń gbà yẹn Wùmí ní pé ojú ọ̀nà ló kú sígbà tán ń gbé lọ sọ́spítà òun làwọn sọ pé kí ló lè fa nǹkan tí ọ̀rọ̀ òun ò sì fẹ́ yéra wọn mọ́ báyìí tó fi jẹ́ pọ̀rọ̀ wọn yàtọ̀ síra wọn ìta ń gbé yẹ̀wò nìyẹn mà. ok ok ẹ ṣe god bless you mo kí mo gbólé mo kí mo bá àwọn tó ti pè náà briefly mo hàn pé ẹ ti fẹ́ máa lọ ọ̀rọ̀ wọn ò ní yéra wọn. àmín. ṣe rí pé mo mọ̀ pé àwọn èèyàn kan wọn máa sọ pé wọn máa dúpẹ́ lọ́wọ́ Ìyábọ̀ Òjó wọn ní ìbẹ̀rẹ̀ kò kì í ṣoníṣẹ́ bí kò sẹ́ni tó bá ṣe é dópin tó bá pẹ́ lóòótọ́ ló gbé justice yẹn dání pẹ̀lú ọkàn ẹ̀ tí kì í ṣe pé bóyá interest ara ẹ̀ nìkan ni kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ó yẹ kó ṣe máa fight for that justice ni ṣe understand àgbọ́yé ó yẹ kó ṣe máa fight for that justice ni tó bá yẹ pé lóòótọ́ ó fẹ́ jà fún ìmọ́lẹ̀ bọ̀ torí pé nǹkan tó fẹ́ nìdí ẹ̀ kọ́ ló jáde ló fi jẹ́ kó back down ó wá back down ó dẹ̀ mọ lot of things ṣé mo pa ti máa ń pariwo náà alẹ́ ti máa ń sọ ipe Wùmí ti sọ everything fún tí Wùmí ò bá sọ everything fún wẹ́ẹ̀ tó ṣe jẹ́ pé orí Gistlover ló ti máa lọ announce everything tó fẹ́ ṣe ẹ́ so ọ̀rọ̀ wọn ò lè yẹra wọn mọ́ because wọn gbogbo àwọn gbogbo wọn pátá gbogbo wọn pátá ló mọ ikú tó pa ìmọ́lẹ̀ wọ́n dẹ̀ fọwọ́ bò mọ́lẹ̀ okay why now tí Ìyábọ̀ Òjó ṣe ń jáde wáyà àfẹ́sí gbàgbé pé òun ló wà nídìí ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ lọ ṣe tẹ̀sí fọmọ tó sọ pé ìwú mi ò ní ṣe àfẹ́sí gbàgbé gbogbo nǹkan tí wúmà yìí ti ṣe ni. bẹ́ẹ̀ni. ẹ mọ nǹkan tó ti ṣe fún bàbá ìmọ́lẹ̀ ni. Hmm. ó bú ẹ̀gbọ́n bàbá ìmọ́lẹ̀ gan dánwò ṣe é rántí tó ń lu aago. bẹ́ẹ̀ni tó ń lu aago ó ń lu aago aago gbẹ̀yìn fún ara ẹ̀ so ó wá ń jáde ń sìn ló wá ní inú ilé ló kú sí of course ta ni o mọ̀ pé nulẹ̀ ló kú sí everybody mọ̀ pé nulẹ̀ ló kú sí náà wọ́n mọ̀ pé nulẹ̀ ló kú sí kódó di fún wa bẹ̀rẹ̀ sí ni máa gbé káàkiri Ìyábọ̀ Òjó dẹ̀ mọ̀ nípa ẹ̀ bọ̀tí sọ̀rọ̀ fóun dẹ̀ sòótọ́ kò ní sòótọ́ torí pé kí ni òun náà wà ní ó mọ̀ ní ó mọ̀ kú tó pa ìmọ́lẹ̀ ẹ bá wa béèrè lọ́wọ́ Ìyábọ̀ Òjó yìí pé ṣé Mohbad nígbà tó gbé wá sí UK tọ̀ ṣé kò sọ fún wọn nǹkan tó ń ṣe ṣọ́ protect ẹ̀ Ebe a wa béèrè lọ́wọ́ ẹ̀ ẹ bá wa béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ọkọ ẹ̀ ṣó protect gbèsè tí ọkọ ẹ̀ jẹ ṣé àbúkọ́ yẹn gbọ́dọ̀ jòkó lówó ẹ owó owó owó so ya bụ mọ nǹkan tó so ikpe pé ebe a torí pé kí ni ó ti fẹ́ràn pálá wọnú ilé kọ́ láti lè tún mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni èmi ò dẹ̀ mẹ́ni tó wá lè bá àkèmí e, ò mẹ́ni tó lè lọ join ní group ẹ̀ ń sìn I don't know àwọn bí tó máa kọ́ fúnra wọn náà ló máa lọ join ẹ̀ tó máa nílò tó nǹkan tó tó tó tó fẹ́ tó sọ ọ́ it's true we know it's true gbogbo wa yìí pé ìmọ́lẹ̀ inú yín ló kú sí everybody knows that kò ní láti wá sọ yẹn fún òun náà dẹ̀ mọ̀ from the beginning wọ́n á tún ṣe ń cover Wùmí wọ́n á tún ṣe ń cover ẹ̀ ṣùgbọ́n òun náà lọ́mọ obìnrin tí nǹkan báyẹn bá ṣẹlẹ̀ sí ọmọ ẹ obìnrin ṣé wọn máa kọ́ báyìí ni kò ní fẹ́ mọ òótọ́ kò ní fẹ́ mọ nǹkan tó pa ọmọ ẹ obìnrin àbọ̀ ọmọ ẹ ọkùnrin wọ́n fẹ́ mọ̀ náà kò dẹ̀ sẹ́ni tó sọ̀rọ̀ Ìyábọ̀ yìí dáadáa ní rírí rí ẹ lọ gbọ́ gbogbo nǹkan táwọn èèyàn sọ nípa ẹ̀ ìdí ìbàjẹ́ ló máa ń wà èmi ò wá mọ owó àjọṣe wa ń bọ́ síta ń sè mo dẹ̀ sọ fún yín láti àtẹ bá rántí mo ní ó ti lọ ó bá wọlé bí ara ni ṣé kò wọlé bí ara ó ti tún wá ojú rere yàn ń sè táwọn èèyàn tún kọ́ tó lè máa fọ́lù ẹ̀ ta ló fẹ́ fọ́lù ẹ̀ ń sè àwọn ò lè bá ẹ̀yẹn níbí because we know the truth and the truth ló set wa free nǹkan bible dẹ̀ sọ nìyẹn you know the truth and the truth shall set you free but òun mọ̀ from the beginning but kò sótọ́ yẹn kò sótọ́ yẹn everybody everyone tó mọ nǹkan tó so ẹ má dá wọn lóhùn ó ní ìfowó tó ti fẹ́ tó ti fẹ́ mú nídìí ẹ̀ yìí sọ ẹ máa tó bọ̀ ẹ ṣe ah, gbọ́dọ̀ ẹ ṣeré tí àbá ẹnì kọ rí àní lọ ẹja mọ lọlé. alájì ni pe ẹja mọ lọlé. ìyókù máa di lọ́la ẹjẹ ìkú lọ́la because if not àní lọ kúrò ń bì ṣùgbọ́n láti àsìkò yìí títí tí o fi máa di ní ọ̀la pátápátá orin lọ́lọ́kùnrin òjọ̀kan máa lọ fẹ́ni tó bá fẹ́ gbọ́ orin ẹ tí o bá dẹ̀ gbọ́ orin ẹ jẹ́ àpàdé lọ́la. fún àǹfààní àwọn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ aago kan ọ̀sán nìtọ́lá ò ní yẹ o aago ẹ̀ tí wọ́n stand tá a bẹ̀rẹ̀ ètò tí wọ́n gbọ́ gbogbo tá a sọ látàrí facebook wa tí wọ́n ṣe ń wọlé náà hmm, gbọ́n tí bá ti join facebook wa pátápátá o ẹ lọ ẹ lọ search fún qh radio lórí facebook wa kẹ́ ẹ join kẹ́ follow kẹ́ like wa látàrí pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan nígbà mígbà tí a bá sí lórí ètò níbí yìí tó pé a wà níta bóyá a fẹ́ cover program tí ẹ̀dẹ̀ gbọ́dọ̀ mọ̀ sí. ẹ̀jẹ̀ àdìjú great grammar great grammar ẹ̀ ní pẹ́ ẹ̀ ní pẹ́ ni mo rí púpọ̀ yín sáré wọlé. pressure wà o pressure pressure ti dé o pressure yes sir àbí yes ma. gbogbo wọn ní lẹ́tà kan máa bọ̀ bẹ̀rẹ̀ mo sọ fún yín láti bẹ̀rẹ̀ pé bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ òkúrò nú ẹ̀. ok. mo ṣe àlàyé fún yín mo ní bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ òkúrò ń bẹ̀ nísìnyí investigation ti wá lórí kókó àtàwọn lẹ́tà tó gbà látà búrọ́dù káàkiri fún demonstration tó ṣe ń jọ monday. ok gbogbo àwọn embassy ti sẹ́ndì gbogbo lẹ́tà tó gbà lọ sílé òun lè rí ọba tó sọ pé òun fẹ́ justice irọ́ ni wọ́n tún múra bí ọba yẹn nílùú yìí tó ń ṣe ọba ń kí ọlẹ́nu ọ̀nà ìlú wa gbogbo ẹ̀ wọ́n ti wá kó nǹkan tó bá ṣẹlẹ̀ nǹkan tí mi ṣe lè sọ̀rọ̀ púpọ̀ gbogbo wọn ti mọ nǹkan tó ń lọ Wùmí ti jẹ́wọ́ owó Mohbad ló fẹ́ gbà lọ́ọ̀yà ti jẹ́wọ́ wọ́n ti pe lọ́ọ̀yà lọ́ọ̀yà ti tó àṣírí Wùmí. lọ́ọ̀yà wo nìyẹn mà. ìtọ́jú lọ́ọ̀yà Mohbad ó ti táṣìírí. ta ó ti tó àṣírí bó ló ti sọ̀rọ̀. ó ti táṣìírí lọ́ọ̀yà Mohbad ti táṣìírí o. ah báwo lẹ ti gbọ́ mà. owó owó owó owó yẹn ló ṣe ra kaka mọ́bẹ̀ ni ò ṣe fẹ́ sọ nǹkan tó pa inú ilé ló kú sí sẹ́mọ́pá ti sọ tẹ́lẹ̀ pé inú ilé lọmọ yẹn kú sí. mo dẹ̀ sọ mo ní mo lálàá mo rí ọmọ yẹn bó ṣe ṣẹlẹ̀ yẹn pé lọ́lọ́pàá mẹ́rin ló wà ní ọ̀rọ̀ ọ̀hún àwọn ọlọ́pàá mẹ́rẹ̀ẹ̀rin ti jáwọ́ báyìí. ẹni lọ́yà grandma ẹni lọ́yà ti jẹ́wọ́. lọ́yà ti jẹ́ lọ́yà bẹ̀rẹ̀kẹ́tẹ́ ti gbé lọ́yà ti jẹ́wọ́. ṣé lọ́yà Mohbad. ẹ máa gbọ́ lọ́yà Mohbad. Hmm mo ń bọ̀ lọ́ọ̀yà Mohbad yẹn ṣe. ó ti ní Wùmí ló ó ti ní Wùmí ló pa. ok màá bí màá bèrè lọ. ẹ bí bàbá wọn wà lẹ́yìn bàbá pẹrẹkẹtẹ òkúrò nú ẹbọ tó tá bá ń sọ síta ní mọbi tọrọ ń lọ. ok ó dà mọ ó dà mọ. ẹ so nǹkan nǹkan ti ṣẹlẹ̀ rẹpẹtẹ bí bàbá wa lóògùn máṣèkà ṣe sọ wàhálà ti wà lábùjá. ok. okay ẹ já máa bá bọ̀. kì í ṣe nǹkan kékeré ni àwọn ọlẹ́gbẹ̀mọ aṣòfin bá wọn fà lọ́wọ́. ẹ já máa bá bọ̀. ó ní gbogbo wọn ṣe ń sá lọ ló ń jẹ́wọ́ ló ń kúrò ó ti táwọn mẹ́ta tó ti kúrò lẹ́yìn ẹ̀ báyìí tọ́láwọn àwọn tí wọ́n ti ń expose àbúrò ìyá Mohbad náà ti expose. ok ẹ já máa bá bọ̀. torí kò sẹ́ni tó fẹ́ kọ́ mú un ìtorí pé Ìyábọ̀ Òjó mọ̀ pé ọ lè lọ mú òun ok ẹ ṣe gbogbo wọn ti jẹ́wọ́ ẹ ṣeun grandma ẹ ṣe great grandma ẹ ṣe ma. Mm. Ah, torí pé tá a bá kúrò tá a bá dádó àmì kúrò. Eh, eh, Mohbad ti ń fún wọn pressure ní báyìí o. ok ẹ já lọ lé. iye kó pátápátá o onílé ṣe oníyẹn ṣe o ọlọ́dẹ mm. ṣe gbogbo ẹni tí a jọ bẹ̀rẹ̀ tó pátápátá látàrí apá kìíní àti apá kejìlá kí pé ẹ ṣe ẹ kú ìfẹ́ tí ẹni sílé iṣẹ́ wa pátápátá ọjọ́ òní tí gbogbo wa aláṣẹdùmarè àpá bíi làwọn máa gbà lọ lórúkọ àdùfẹ́ akéwì lórúkọ mi Bímbọ́ Lágbájú là ń kí wa pé ire o ire kàbìtì tó bó ṣe jẹ́ nìyẹn gbẹ̀yìn olólùfẹ́ wa á pàdé lágbára ọlọ́run tó bá dé ọ̀la yẹn aago kan ọ̀sán ni o kò aago kan ọ̀sán ìyẹn ni pé one pm Ghana time. ẹ ní before then kẹ́ ẹ ti wà lórí rédíò torí pọ̀ láyẹn tó máa gbóná díẹ̀ ẹ ṣì gan ni Quadri Amsat orúkọ mi ó dàrọ. QH ah. QH QH radio. From Accra to the world ó milẹ̀ títí ó kárí QH radio làwa ń gbọ́ fún ròyìn tó kún rẹ́rẹ́ àtètò tó yọrantí. QH radio làwa ń gbọ́. fèrè ìdárayá àtọ̀rọ̀ òṣèlú. QH radio làwa ń gbọ́. ẹ bá wa dòwò pọ̀ jáde ó bugbájẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ gbọ́. QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń gbọ́. from Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀